kò ní í sán lọ́wọ́ tí wá kú mọ́ rí tí wọ́n lọ ya gbòòrò ṣé wọ́n mọ̀ pé ọba kò tó tó wọlé lè fa gbòòrò ya ni. òye wọn ni ìyá wa mo jẹ́ wọn ni n ò tí ì rí nǹkan kan ní mo sọ bẹ́ẹ̀ fún mo jẹ́ rí bẹ́ẹ̀ tí rí yàrá. ó bèbí ọkùnrin wọ́n mọ̀ ọ́n ẹ ẹ lẹ́yìn àwa o. ìyá o. wá wá wá mi ní. àbí olú ọmọ ọ̀darí ológbò àkàtì ọ̀kàrẹ̀ ilé o mọ̀mọ́ wọ́n gbọ́dọ̀ má dọ̀ ọmọ bí mo rí ọlọ́kùn mo gbọ́dọ̀ mọ̀ ọ́ ni abẹ́ ẹ̀rọ lọ ẹni àwọn àlọ́ ọ̀nà làálẹ̀. ẹ ti wá mi tẹ́lẹ̀. ìrọ̀lọ́wọ̀n wa lọ mm-hmm. ọ̀kàrẹ̀ láì mo fẹ́ràn sí bàbá òfò bàbá olórí burúkú tó bí ọ ni. Hmm. ní mo ní fò lómi ẹ̀fọ́ ṣe o ọ̀sẹ̀ ni ó ṣe bí ọ̀sẹ̀. ìyá wa ìyá wa ẹ ah, mọ̀ sí pé mi ètò ẹsẹ̀ kárò ọ̀rọ̀ àmì tí mo sẹ́ àrò tí mo rọ̀ mọ́ ìwọ ọ̀n sàjìká ẹ gbà mí ìmọ̀ <laughs> ń sàjìká ọ̀ ní ilé jíṣẹ́ tí mo rán ọ nù àbí. Hmm ní ayé kò tiẹ̀ jẹ́ gan ọ̀yọ́ ayé kò jíṣẹ́ nǹkan ò ní yọ fún ọ tọ́lá mẹ́kẹ́ rẹ ti sun mí kí ní èsì kẹ́sì ó sì fi bú ọ́ ń dì í ìwọ ọ̀hún sọ̀jì ká sé mi ọjọ́ abáríbi ni bí wọlé ẹ bá ń fún jẹ. fún jẹ kó lè kú àwọn ayé ẹ̀yọ́ náà yà rẹ bẹ́ẹ̀ bàjẹ́ ní lórí ikú àkúre àkútú fífọ́ rẹ rọ àkúre mẹ́lẹ̀ gbogbo èjìgbò káàkiri èmi ọmọ ti kú. Eh, eh, èmi tí mo ní wọn sọ̀gùn kà mọ́ hmm. tí mo ní kọ́ ọmọ ọ̀rẹ́ mi ọwọ́ àgbà mọ́jèlé. Hmm. abiyamọ gidi ìyá o. adìẹ ni ó wọ orin gbóò ní má pẹ̀rẹ̀ bọ̀. ọyọ hmm. akutukọ ẹ lọ́nà ọ̀rọ̀ akọ́dọ̀ ọrú ọ̀dà bí àdàgbẹ́ yìí. ìyá wa o. bàbá ńlá bàbá ẹ̀ kàdá. Ah, ọmọ karamba. ayọ̀ ń dá sílẹ̀. Eh. Oh! Ah! Bàbá mi o! Bàbá mi o! Akadi! Akadi! Akadi! Ah. Akadi! Akadi! akaji. akaji bẹ́ẹ̀ bàbá wa. bàbá o bàbá akaji de ọ̀nà bàbá. akaji akaji de. bàbá o. bàbá mi o. bàbá de o. akaji de bàbá o. akaji. de bàbá o. bàbá akaji. akaji. bàbá akaji. akaji de bàbá. bàbá mi. de bàbá. bàbá mi. akaji ẹpọn ẹpọn rè bàbá bàbá ẹpọn rè bàbá mi bàbá ti rí bàbá bàbá mm. mi ẹpọn rè bàbá. mọ abẹnú abẹnú abẹnú abẹnú abẹnú. kí ló sọ báyìí. abẹnú abẹnú. akaji abẹnú abẹnú abẹnú. akaji ah bàbá ń wúwo bàbá ń wúwo ó ń wúwo akaji ń dìde dìde. akaji abẹni àṣàmú. ọ̀kan lẹ́yìn ọ̀kan. ògùn náà kan ṣoṣo tí mo ní o sì sọ́ọ̀sọ̀ mi ọwọ́ amúkòkò kan so tẹ́lẹ́gbára mi dàrí o sì fọ́ wọ́n ní kẹrin ọmọ sí ń jọ tírin sí erin ṣe bẹ́ẹ̀ ọ̀yà so wọ́n ní kẹfọ́ ọmọ sí ẹ̀fọ́n sí ó ṣe bẹ́ẹ̀ ọ̀yà ọ̀dà àgbámọ̀réré tó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní ọ̀yọ̀ wò lórí ìkòkò ní gbẹ̀yìn kó gbà sọ́sọ́ ah, kó tún gbomi ẹ̀ kánákáná ti na mẹ́ẹ̀ka ìjà ti bẹ̀rẹ̀ ìjọ ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ ni káńtẹ̀lì jáde nínú. bàbá ó pọ̀ òun ó da lọ ni. ẹ gbọ́. ó pẹ́ nìkan kọ́ ọmọ tẹ̀lé mi. ń bọ̀ wá ní ẹ mọ́ tẹ̀lé ebe ẹ mọ̀ pé ọmọ alágbára ni. bàbá o irú bó ti ń lọ ẹ̀yìn. àkàjìdá mọ̀ tẹ̀lé ni bàbá wọ́n ṣe kọfẹ́ o àkàjìdá mọ̀ tẹ̀lé ni bàbá. gbogbo ilẹ̀ kò bá já ti kú tòǹtò àkàjìgá mẹ́ta lè lọ. ẹ kú báàgùtàn tí kú tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ ẹnu ẹ̀ àgbọn gbà lórí ẹni tọ́sẹ̀ èrò gèlè yìí ò lè. ọ̀dà bàbá ẹ fi èdè nù bàbá yìí dìde dìde dìde dìde bàbá bá sọ. tó mo dé o èmi ọ̀dárí ológbòso ogun làyà ìbá rẹsẹ̀ gbábalógun òsálú ìbá arúmọlẹ̀ jó ń tótó ìbà òjijì ìyá Ọ̀rúnmìlà àwọn egungun sùn àfijú àdàbà tí jẹ láàrin òru àfijú ẹyẹ tí jẹ ní gbangba oko etí káyé lórúkọ tí wọ́n á pe ifá atẹ̀mọ́mì lórúkọ tá a pe èṣù ọ̀dàrà ògbóró lórúkọ tí Ṣàngó jẹ́ àtìlẹ̀ jáwé àtòkíwágbò làápẹ̀yìn ìyá mi ọ̀ṣàrìmọ̀fìà gbogbo kégikégí tó bá ń kégi tí ò bá fi ti yín ṣe igi ní wó pa wọ́n èmi fi ti yín ṣe lónìí o igi ọ̀wọ́ rẹ̀ wó pa mí àkànjí o àkànjí o àkànjí o torí rẹ ni mo fi wá o bẹ́ẹ̀ ni torí rẹ mo fi wá mo fẹ́ kọ́ tatíwere kọ́ wá jẹ́ mi ni o torí pé tatíwere ń tèkúté ilé abiamu ò ní gbẹ́gun ọmọ ẹ̀kọ́ mọ́ tatíwere àkànjí mo fẹ́ kọ́ jẹ́ mi ní gbèjègbèjọ gbẹ̀ndínlógún ọwọ́ fa torí pé wọ́n ní kíni mo fẹ́ kọ́rọ̀ mi ó dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa mo fẹ́ kọ́ wá jẹ́ mi tí n bá ti ń pè ọ́ àgbẹ̀ ní kí ni mo fẹ́ ṣe mo fẹ́ kọ́ mọ̀ pé ẹni tó bá ní kí láàṣẹ làáṣẹ fún èèyàn tó bá ní kí láàṣẹ làáṣẹ hàn mo fẹ́ kọ́ padà wá sílé ayé o lóòótọ́ mo ti sìnkú rẹ mo ti gbẹ́gìn ní sàrẹ́ àmọ́ mo fẹ́ kí wọ́n mọ̀ pé ọkùnrin là kọ̀ ọkùnrin là dá èèyàn tó mú lọ́nà ọkùnrin ni mo fẹ́ dá ọ padà sílé ayé kó o kúrò léwúrẹ́ jẹlẹ́jẹlẹ́ kó o kúrò lágùntàn jẹmọjẹmọ kó o kúrò ní àláàmù tí jẹrẹ́gbẹ́ ògiri tàti wèrè kọ́ wá jẹ́ mi báyìí o tó àkànjí o herugale herugale herugale ńgbà tí ewúrẹ́ bí mo tiẹ̀ ní dìde herugale. herugale. njọ́ tágùtàn bá bímọ rẹ̀ nírìn eru gale ọyá kànjí dídé òkú mo ní kó o jí kó o jí torítorí òkú mo ní kó o jí o kó o jí tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ òkú mo ní kó o jí o kó jí ti gbogbo ara ti gbogbo ara torí pé ọlọ́mọ ajíbẹ́wà jí ọlọ́mọ fi dagunlé òjòjò ń ṣáájú ọmọ olódùmarè wọ́n wò ó kọ̀sán wọ́n lé mi ẹsẹ̀ kan ọ̀sẹ́ ni kí n wá wájé mọ́ wájé ajé sọ olódùmarè fún mi lájé ó ní kí n máa májé lo mi ò dárí ológbò sóògùn làyà ojúmọ́ mọ́ tẹ́ ẹyá fò ó di ìrọ̀lẹ́ dẹ̀dẹ̀ tẹ́ ẹyẹ bà ẹyẹ bàtán ẹyẹ sùn ìrìn ajé ìyàwó wa sùn ó yá dìde èrògàlè dìde àkànjí dìde èrògàlè dìde àjíǹde òòró gangan báyìí là gbóṣù awo lókèlókè la múru sí lókèlókè loke wo òòrùn lókèlókè là wo ṣùpá ọ̀kàrè ọ̀kàrè ofere ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ gbónílẹ̀ kó dìde gòkè ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ kárè lẹ́nu ijó síjó mo ti yá jẹrà báyìí ayé mọ̀ níka o ayé àkàkà tán ẹni àrà nífẹ̀ẹ́ akáyé tá ayé ò kúwọ́ ayé kúwọ́ tá ayé ò sì í dàlẹ̀ ayé tí iye kan du sẹ́yìn ẹlẹ́yin ọ̀dà oyè mi gbọ́mẹ́kẹ́ bá jágbọ́n kúkú lẹ́rùn àwọn tó ní wọ́n á ti lọ sí sípadò ọ̀yá kó pàpàrí ọ̀padàdà gbẹ́gun bá wọnú aṣọ egun apáhùndà ọ̀pàpà párádà bá dí òkòkò bá gorí àgbá apamùdà ọyá paradà káàbọ̀ kúrìn àkànjì ọyá ilé yá o ọ̀gángan ọ̀nà báyìí lálákè sọ ọyá ilé ti yá ó yá tẹ̀lé mi. tẹ̀lé mi. àkànjì máa bọ̀. àkànó ìbẹ́pẹ́ jẹ́ lọ́jù làgìdì lọ. ó ah, sà fẹ́ràn owó. ó ah, fẹ́ràn owó oje ta ni ò fẹ́ràn owó owó la fi ń lò dé ayé owó làgbà. adio bó o ní bá ń kẹ́gbọ́n rẹ o. wo lálọ́ gbé ohun gbogbo tí mo mọ̀ ni pé. gbogbo wa pátá nínú ìlú láti dògún wọ́n ìwò nínú ìlú yìí. ògún wọ́n ìwò bíi ti bò. Ah, pẹ̀lú gbogbo rògbòdìyàn tí ń ṣe ẹ̀ nínú ìlú wa yìí náà ni. Hmm, wo jásúre lọ bí tá a bá lọ pa ká sì dé pa àpò àpò ìjì ìjì àpò àwọn ọmọ wà lọ ọlọ́ọ̀lẹ́. irú ìjìbò lélẹ́yìn. Ah! ìwọ ìjìdákẹ́jẹ́ ń bọ̀ ń bọ̀ igẹ̀ bójú ọ̀nà nígbà kú yeye kù olúgbó ní kúkú alákẹ́dùn. ijó ọ̀gẹ̀dẹ̀ bá yọ èso ijó náà lọ́gbọ́jọ́ kú ẹgbọ́jọ́ kú yí ìwọ ìjì ọyá dákẹ́ jẹ́ dákẹ́. kọ́ máa dà fún yín láyé ah, èmi lè fẹ́ wá bá <laughs> èmi èmi sunkún darí ọmọ àtọ tí mo jí kágbọ̀rọ̀ tí mo rìn kágbọ̀rọ̀ tí mo jí kùtùkùtù tí mo fomi ìgboro bọ́jú agbẹ̀rí ọ̀gá ni mí ọmọ ayòórò ọmọ aṣèwọ mọ́júlẹ̀ kokoko òní máa ṣe oògùn ọ̀la máa ṣe oògùn ọ̀tún là máa dóògùn wò tó bá dijọ́ mẹ́rin òní kálárúgbọ́ parúgbọ́ ẹ̀ mọ́ bàbá mi fẹ́ ṣòro ẹ ṣọ́ ara yín ẹ ṣọ́ ara yín ẹ má jà dọ́dọ̀ tèmi o lóró fẹ́ gbé yín ọ fẹ́ roṣọ fún yín ayé yín fẹ́ bàjẹ́. kí ló dé. ká má fojú ìbá o ọmọ bàbá lówó ẹtù ìwọ́tọ̀ bẹ́ẹ̀ kú kọ́ ya fojú ìbá o ọmọ bàbá lówó ẹnu. ìjọ ìjọ ìjọ adéodun kí ló tó dáa ìjì ń jà lọ ti fún ẹyọ ìjì ti ń bọ̀. Ah! ọjà yẹn á dúró. ọmọ para yín kíkó tó dé ìjì tẹ̀ ń ròyìn yìí ìjì bó o níbi tí àwa ìwà dúdú mọ̀ ló kọ́ ìjì ìjì lásán lásán wo gbogbo yẹn láfojúdi ni ṣètò ní ti mọ kóńdé kọ́ àyín kí n kó bàtẹ́ kọ́ àyín láfojúdi ni jẹ́ sọ nǹkan kan fún yín bẹ́ẹ̀ bá rí èèpẹ̀ ibi tí ìjì ti gbé yẹn lọ bẹ́ẹ̀ bá rí bùwá fèmí kíní dúdú yìí gbogbo àwọn tó ti kú nùwà ìpátá gbogbo wọn ni màá dá padà. ọkùnrin ogun ni. Ah, irọ́ rẹ̀ pọ̀. irọ́gbò ah. èmi ìjì lásán lásán. wọ́n á dùn tí dúdú. ẹ buyè pẹ́ ibi tíjì ti gbé wọn. ìjì ah. wo ìjì ìjì ìjì ìjì wa jẹ ìjì kọ́ ìjì kọ́ ìjì kọ́ ìjì kọ́. ìyá wa ẹ̀yin la wá rí a sì tó ń torí méjì wá ẹ̀bẹ̀ la wá bẹ̀ lórí ìjà tí ń bẹ láàrin ẹ̀yin adarí olóbòsò ògùn ni o torí rògbòdìyàn yìí ó ti kára lé ó ti káró oko gbogbo aráàlú ló ti fẹ́ kú tán èyí la ní ká wá bẹ̀ yín kẹ́ ẹ bá wa fọwọ́ wọnú kẹ́ ẹ fi yèdúnú kẹ́ ẹ já mi ogun jà àbíbò ni. ìyá wa ẹ dákun ẹ jèbù rẹ ni o torí ìlẹ̀ sàpálò wípé ibikíbi tí èrè méjì bá ti jà kórìkò ọbẹ̀ ni ò kò ah. ẹ dákun ẹ jèbù rẹ dákẹ́ bá a fọwọ́ wọnú torí pàwọn mọ̀ wípé bẹ́yìn bá ti gbọ́ òun náà ó sì gbà. bóun bá ti gbọ́ èmi ò ní gbà bó bá sì jọ ńlọ bá gbà lọ́dọ̀ tiẹ̀ èmi ò ní gbọ́ ìwọ̀n gbọ́ wọn gbà ni mo wí fún yín hùn ẹ dákun kí lẹ tí ì rí èmi ò tí ì máa ń tà ẹ rí tẹ̀ pariwo ní ìsìn ẹni gbogbo òlú ti kú tán èèyàn mélòó ló ti kú sẹ́yìn ti kú náà ni mo ń bí nìyí ẹ̀yin ò tí ì kú ẹ̀mí ẹ wá ní gbogbo ìlú ti kú tán wọ́n wọ́n ti ń ṣerú rẹ̀ sẹ́yìn ò láyé ńgbà tó ṣe tèmi fún mi ni mo wá ń ṣe tèmi ní ìsìn ẹ wá ń bẹ̀ mí bẹ́ẹ̀ bá fẹ́ kí wọ́n bẹ̀ ń lẹ́bi ọ̀ràn ẹ má bẹ̀ mí o torí bẹ́ẹ̀ bẹ̀ mí wò ní gbọ́. bá a bá wa torí iṣu jẹ́kó a torí epo jésù téèyàn bá sì wo dídùn fàn èyàn kegun ni ẹ dákun ẹ̀yin lẹ pàgbà tí òbínú lọmọ rẹ̀ ń pọ̀ ẹ bá wa fọwọ́ wọ́nù ẹ fi yèdè nù ẹ dákun ẹ rẹ. èbù rẹ. oúnjẹ ìlú wo ni bí mo wọ́n ti jẹ́ ṣe ń jẹ́ kí wọ́n ń pè bẹ́ẹ̀ gan. ẹ ẹ lẹ́rù kẹfà tó lọ o torí gbogbo ẹ̀ka ìṣe ẹ̀ tó ti bí mi o ẹ bínú bí máa ẹsẹ̀ ẹ̀ní lọ ni kí n tó dà yín bájúbájú. orí yín ti burú. àbí o. ẹgbẹ́ gbẹ̀rẹ̀ wọlé ń bẹ̀ mm. sẹ́yìn òsínlájẹ́ ńgbà tí ń ṣe tiẹ̀ fún mi ni. Mm àti rí nǹkan kan mo sọ bẹ́ẹ̀ fún yín torí fífọ́ pọ̀ ọlọ́pọ̀ ọba arúgbó kọ tọrọ ọ̀sán kankan ọgbọ́dọ̀ ọ̀hún gbòǹgbò òun ní fẹ́fẹ́ wẹ̀lẹ́ gángan máa rò ẹni. ẹyẹ wọ́n fẹ́ ni kúfẹ́ kúfẹ́ ògudu ògudu kúfẹ́ ni kò ní wíjú afẹ́pọ́jọ́bì níbi bó ti fẹ́ pọ́jọ́bì mọ́ fọ́bi jẹ́ pọ́ ọrùn ẹ̀yìn bẹ́ẹ̀ yọ bàǹtàbàǹtà tá a bá gbẹ́wìrì sọ ní fífẹ́ ìbáre di gbá balógun ọ̀run o. ìbáre ṣẹ̀ gbá balógun òsálú ìbá arúmọlẹ̀ jontoto ìbá òjijì ìyá ọ̀rúnmìlà àwo egungun oṣó afijú àdàbà tí í jẹ láàrin òru afijú ẹyẹ tí í jẹ ní gbangba oko etí káyé lórúkọ tá à ń pe ifá atẹ̀mọ́mì lórúkọ tá à ń pe èṣù ọ̀dàrà ògbóró lórúkọ Ṣàngó ń jẹ́ àtìlẹ̀jáwé àtòkè wá gbò lápẹ̀yẹ ìyá mi ọ̀sàrìmọ̀fìà tọrọ àkànjí ọmọ mi torí rẹ̀ mo fi gbótùtù ìwà akára rẹ̀ ó lè bá àyá o torí wọ́n ní pírí lolongo jí ẹnìkan kì í bólókùnrin ẹyẹ lórí ìtẹ́ agbe rẹ̀ lọ sílùú àìlára àlùkò rẹ̀ lọ sínú àjò oṣù mẹ́fà orídẹrẹ́ rẹ̀ lọ sínú ọjọ́ mẹ́rìndínlógún gbogbo ara ayé ẹ máa bá ń jó kí ọkàrà rẹ̀ ọ yá gbogbo ará ayé kí wọ́n mọ̀ yọ̀ kí ọ kára rẹ̀ ọ̀ yá àkànmọ́nú lòun gbẹ̀dú àkànmọ́ràn lòun òrò akínyọ̀dé o ògbéyọ̀dé o òǹyọ̀yọ̀ ni wọ́n mọ̀ fi yọ̀ mọ́ ọ kẹ́bọ̀ yìí ò fi kọ́ da o tó ara wájú ẹgbẹ́ èrò ẹ̀yìn ẹgbàá gẹ́gẹ́ báyìí ni ìwọ aláǹtakùn fúyẹ́ kẹ́bọ̀ ó fín kẹ́bọ̀ ó dà. ẹ wà kò sì ni kò lè gbà. ẹ̀yin ni ẹ̀yin afẹ́ gẹ́gẹ́ níyẹ̀ ẹ̀yin ológbò dúdú etí àjà tí dámọ́dákùn dágìrìrì ṣe bẹ́ẹ̀ ni kí n jorógbó mo ti jorógbó ẹni kí n jó bi àbàtà mo jó bi àbàtà ọ̀rọ̀ mi hàn pérégede níwájú olódùmarè èyí ti rí tẹ́ni mọ́ gbé kalẹ̀. ẹbọ mi ò lè fín bẹ́ẹ̀ kò sì lè gbà. Ah, ẹlẹ́bọ mi ò lè fín kò lè dà kí ni mo ṣe tẹ́ fi ní òlè fi tí ò lè dà. kò lè fẹ́ bẹ́ẹ̀ kò sì lè dà torí pé àwọn kan ti jẹ kó o tó jẹ àwọn kan sì ti mu kó o tó mu. ṣé wo ò mọ̀ pé bí òṣòdò bá já ọ̀rọ̀ ti gbà kalẹ̀ ẹbọ tó gbé wá yìí èso òwú ni ẹyẹkẹyẹ kò sì gbọdọ̀ jèso òwú àwọn kan ti gbé ẹbọ wá tí àwa sì ti gbà á. ẹ lóòótọ́ bí bàtà bá jákun àdìkalẹ̀ eré jẹranjẹran máa dé yín taagun taagun ẹ má jẹ́ ọ̀fọ̀ torí pé onígbàǹso ò lè rí sọ kí lẹ fẹ́ kí n ṣe. ṣé n tá a bá ní wọn ṣe sọ lè ṣe. kò sí ní tó ń bọ̀ lókè tí ilé ọgbà. darí ológbòsògùn ẹni ó tó nígbà náà là á sáàtọ̀ ọ̀dọ̀ yín la wà nǹkan dàrú ẹ wò ó bí nǹkan kó bá kọ̀ tí ọ̀yọ́ bọ̀kùbọ̀kù tí sùn jóná mébè tẹ̀gẹ̀ ńlọ tínrín lọ́rùn ibì wo ọ̀jọ̀gbọ́n àgbẹ̀ tó mójú lè jà nǹkan ọ̀gbìn là á kéèpè ẹ ṣàánú wa wá kéèpè yín ni. ẹ mọ sọ̀rọ̀ lówelówe wọn lówelówe là á lùlù àgídìbò ọlọ́gbọ́n ní ju ọ̀mọ̀ràn ní í sí i ẹ̀rí ò tẹ́ bí wájú èmi ọ̀dárí ológbòso ògùn ewé mm. kókò lẹ́ fi ṣe gàmọ̀gàmọ̀ igi ẹlẹ́gùn lẹ fi sọ̀pá rẹ̀ ẹ fẹ́ kí n lù kọ́ máa yá ẹ lù lù fúnra yín kọ́ máa yá ẹ tójú abẹ́ ń kó sàá láàrin àgídìmù ní ìpàkọ́rọ̀ ọ̀dárí ológun sóògùn. mo jáyé. àti nítorí méjì wá torí gbogbo làásìgbò tí ń bẹ láàrin ìlú ìlàfi wá a sì mọ̀ pé ìyìn lẹ́ni bá wa darí gbogbo làásìgbò sígbó nítorí mu àwa nù kẹ́ ẹ bá wa fọwọ́ nú. àwọn bàbá bọ̀ wọ́n ní ewé ojú omi ò nísìmí ẹ̀ ní nísìmí. Ah! wọ́n ní àtìlọ àtìbọ̀ ní tí ń ṣẹran ò jẹ bẹ́ẹ̀ ni àtìlọ àtìbọ̀ ní ń ṣẹran ò jẹ n ó tì yín pa ni. a ah, ní ẹgbàá wá ni. ẹ̀yin gbádùn ah, ẹ̀yin wá bí mi ṣé mi mò ń dà lóru ni. Eh, eh, eh. ẹ wo àrùn ní sọgógì ní sọọdúnrún ní ti ń sabọ́yadé gbogbo ọlọ́yà ní í ṣe. Ah. àrùn ọmọ tèmi ò yá ẹ dá sí ẹ wàá bá mi pé kẹ́yìn onísìnmí ẹ lé nísìnmí ẹ mọ̀ pé kòkò kan ṣoṣo tẹ́lẹ̀gbára mi dà lórí inú ọ̀nì ni. ẹ méjì lòótù tòótọ́ la mọ̀ para ọmọ yín ò yá a sì ń gbé lédùn àkóbá wa fún lálàáfíà àdákẹ́ àdúrà. nígbà tẹ́ mọ̀ pé Olódùmarè ń bẹ ń bẹ yín ò ti sọ fún Olódùmarè pé tó elédùwà o ara ọmọ ọ̀dárí ológbòsù oògùn ìkòkò kan ṣoṣo tó ní ara rẹ̀ ọ̀yá o Olódùmarè wàá wò sàn èyàn ọ̀lẹ́nu tẹ́ fi bólódùmarè sọ̀rọ̀ ni ẹ lọ́ọ́ pé Olódùmarè ọ̀nkọ́ bá yanjú ti ń ṣẹlẹ̀ láàrin ìlú. ẹ wò ó ẹ dákun àwa wò wípé ní ipò yín láàrin ìlú bẹ́ẹ̀ ṣe tó irú yín kọ́lé èèyàn ṣẹ̀ṣẹ̀ gbọ́mọ rẹ̀ dìgbàdìgbà tí wọ́n máa gbé lọ́dọ̀ ẹnìkan wípé ẹ bà wá ẹ máa ń kú tọ́pa ẹ máa ń tó dé àwa tẹ́ ẹ bá ti tọ́jú ọmọ yín tán ẹ náà wọ àánú sí àwa aráàlú náà ẹ dákun atọ́kọ àtìyàwó wa àṣàṣùn forí lóṣù kàmọ́ àkànkúnlẹ̀ tún fẹ́ pèsè fún wa. àkànkúkọ ẹ gbọ́n tí ẹ wí ni wọ́n ní àgbájọ ọwọ́ là fi sọ̀yà àgègé ọwọ́ kan ọ̀gbẹ́rù dórí ẹ̀yin ò ṣe mú wá lọ́kùnrin mọ́sára ọmọ tèmi ọ̀yá àbẹ́mi làbẹ̀ní àbẹ̀ní aláṣàbí ti ń dà lóru ẹ wo wo mo ń lẹ́lẹ́ mo ń lé ẹlẹ́yọ́rọ́ lọ ní kí n padà wá fàbọ̀ bá díẹ̀ tiẹ̀ ẹ jára ọmọ mi ọ̀yá tán ẹni tí ọ̀rọ̀ ọ̀sán o ẹ̀yẹ lẹ́mí ń bá yín tán yìí bá díẹ̀ mi bá tẹsẹ̀ bọ́ káde mi bá tẹsẹ̀ bọ́ yóò sùn yín. odò wàhálà àdọ́run lásìbẹ̀ olùsí amú kankan kan níwájú ìta. ẹ kú kalẹ̀ ìyá wa. ẹ̀yin olóyè láàfin mo mórí balẹ̀ o kábíyèsí ńkọ́. bàbá wa wà láàfin. ẹ ẹ mo ṣe o. nǹkan tá a wá rí yín fún òde. ẹ ẹ ẹ ẹ gbé nǹkan bẹ́ẹ̀ nǹkan ẹ fi dùn mí ẹ ti wá mi déwájú ìta. ẹ ah, la fi wò pé ìyá yín lẹ́ẹ̀ fi àpẹẹrẹ. òórùn kankan kan bẹ̀rù ni mm-hmm. màmá fi ní ìwà àgbàfẹ́rẹ́ hàn yìí. ìyá wa tí ò lè o. kí wọ́n bàálẹ̀ la fi wá. Hmm, ẹ̀yin la wá rí ẹ̀yin náà la sì ti rí i. lákọ̀ọ́kọ́ a dúpẹ́ lọ́wọ́ yín fún akitiyan yín lórí bí yèsè ń pa àwọn èèyàn lọ́tún tí ń pa àwọn èèyàn lọ́sì tẹ̀ ń bá wa dáwọ́ rẹ̀ dúró ṣùgbọ́n a wá rò pé tá a bá wá ibi tí nǹkan yìí ti ń ṣẹlẹ̀ sí ká paná rẹ̀ kó kú fínfín yóò tún máa lé sí ni wọ́n sì ní tá a bá ti mọ gbàá sádi ọgbà agbani ni èyí náà ló mú ara tọ̀ yín wá wípé bẹ́ẹ̀ ti bá wa pẹ̀tù sí àbẹ̀ní agbọ́n àti ọ̀dárí olóńgbòso ogun tí wọ́n ń dá wàhálà yìí sílẹ̀ kí wọ́n dáwọ́ ọjà dúró kí wọ́n síwó ogun kí ìlú ó lè rójú kó lè ráàyè níta bá nù. ẹ àti pé pàápàá jùlọ bílẹ̀ bá ti mọ́ láàárọ̀ kó tó di pé lẹ́sùn ó níye ẹ̀mí tó ń bọ́ mélòó ni wọ́n nù ìlú àti agbègbè rẹ̀ táwa mọ́ kú tú ẹbí ẹran àwọn sì ìdí nu tá a fi tọ̀yìn wá o pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́ o. ẹ̀yin olóyè ẹ ṣeun torí pé ohun tí a bá fi lọ ni ẹnìkan ì dá sí i hmm. lóòótọ́ mò ń gbìyànjú ṣùgbọ́n ń tó bá kẹrù ọba tó kẹrù ìjòyè ọkàn mi ẹ túbọ̀ wàá fẹ́ romi lágbára nù tó ti yé yín ẹni kíkọ́ kábíyèsí kó fọkàn balẹ̀ níwọ̀n ìgbà tí ẹ ti sáàdì ọgbà mi ọgbà mi ti gbà yín ó ti gba kábíyèsí ó ti gba ráàlú ṣe rí ọ̀dárí ológbòṣe ogun àti abẹ̀ní agbọ́n <laughs> ẹ̀rín wọn ti pa mí ibi wọ́n pọ̀ wà ibẹ̀ náà níbi wọ́n gbọ́ wà kò sẹ́bẹ̀ kan èmi ò pa aláṣẹ fún wọn ni pé bí wọn ò bá fẹ́ tẹ́ kí wọ́n dáwọ́ ogun dúró wọ́n dáwọ́ ìjì dúró bí bẹ́ẹ̀ kọ́ <laughs> inú gbogbo ẹbí tí wọ́n ní ẹni tí ọ̀rọ̀ àyọ̀ sàn bẹ́ẹ̀ ni ẹ máa relé ẹ máa ràfin lọ fún káyéèsí lábọ. níwọ̀n pàtẹ tí wàá fi wá lọ́kàn balẹ̀ ah, ah. pé ká fọkàn balẹ̀ á sì fi sẹ́ yín jẹ́ fún kábíyèsí pé ẹ ti sọ wípé tọ̀ ká fi ẹ̀dọ̀ lórí òróǹro pé kò séwu fún wọn ẹ ṣe ìyá wa ẹ pẹ́ fún wa o. ẹ gbà nípò náà pẹ́ ẹ ogun súré bọ́lẹ̀ kẹ̀ kò ní tọ́ sí i. àṣẹ ìyá wa mm. àṣẹ dada ẹ bá kí kábíyèsí. bàbá ọgbọ ẹ ṣe o. ẹ wọlé ah, ẹ ẹ sì dúró kí ah. bomi ọkà lè ná mo lélùbọ. ìyá ńlá òjèjì fè ajípọ̀jọ́ kúdà ẹlẹ́fẹ́ rí mi èsì òsì torí bí ọba nídìí obì ìjẹkúmólú bẹ́ẹ̀ bá ti rí abo tí ń jẹkúmólú ajẹpẹkú pakọni tí ń bẹ ń lé wọn ní sí òsò. ọwà sọ ti gbàgbé ni pé àkànjú ọmọ rẹ ọjọ́ méje péré ló kù tí ó lò lórí láàyè ah. bẹ́ẹ̀ ni kọ̀ á lè kú báyìí torí wọn ní òye gẹ̀rẹ̀ ọjọ́ ikú ọmọ tèmi ò tí ì pé tó bá di lọ́la sì máa kọlà òní máa pa ọ̀la máa pa ẹnu ẹnu ẹsẹ̀ fi papọ̀ yẹ ìyá ẹ̀sùn ẹ̀yìn. ọmọre bẹ́ẹ̀ ni amúre òṣìṣẹ́ lára rẹ ibi mo pọ̀ ń bàbá mo pọ̀ ń kọ̀kọ̀ àbí wọn bọ́ sọ̀rọ̀ ọtí <laughs> gbàgbé mo bọ́ sọ̀rọ̀ kì í ṣèwọ nìkan ló ń gbé tutù wá ẹ̀ńgbà tá a sì bọ́ sọ́tọ̀ ọ̀gbàánu àwọn tó wá gbé tutù wá tá a ti ti mú tiwọn rò tá a ti rí tiwọn gbọ́ tí wọ́n ṣe wà ń gbé tiẹ̀ wà ń lé ara àgbẹ̀bọ̀ mm, mm, mm, rẹ o àgbẹ̀bọ̀ rẹ ọjọ́ méje péré ló kù fún ọ. ẹ mọ̀ mo bẹ́ẹ̀ ṣe mu àwọn àgbàbọ̀ ní kò tó nǹkan ní sọ ní dáhùn ó fún mi kò tó àgbà olè ni ẹ má sọ̀tẹ̀ ẹ má sọ̀tẹ̀ ẹ wọ ọmọ tèmi ò lè kú o mm-hmm. ọmọ mi ò lè kú torí pé ọ̀yẹ̀ gẹ̀rẹ̀ ni mo ti sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni. ọmọ rẹ̀ ọ̀wà kù torí pé yọ̀mọ̀ kù díẹ̀ yọ̀mọ̀ kù díẹ̀ yọ̀mọ̀ kù díẹ̀ ni àwọn ò lè yọkun lójú

ọmọ ìrókùn gbọ́ méje lónìí. àmọ́ ẹ̀yin náà láṣejù ọmọ yóò ti níye ìgbà tí wọ́n yọjú sí mi wọ́n wá lọ́sàn wọ́n wá lálẹ́ wọ́n wá lóru wọ́n wá gbogbo ìgbà àmọ́ ẹ̀wò ẹ̀jẹ̀ ń ta ó kọ̀yìn sí mi ẹ̀jẹ̀ ń jẹun lọ́fà ó kèmí ni kẹjẹ ń lọ rí ara mi pa. kọ́ wá pa dáadáa bí o bá ṣe bẹ́ẹ̀ ọ̀ fojú sunkún ọmọ rẹ̀ jọ́ méje lónìí torí pé igi ńlá ní fóbìnrin ògbóni o òun ta òòrà ní fóbìnrin ìdàdùn igi náà gẹ́gẹ́ tí ń bẹ lẹ́yìn ọ̀dà ní fẹ́ ti ẹ́sà ní fẹ́ tọ̀dọ̀ mu agbọ̀nrín lélẹ́yìí o agbọ̀nrín sì dénú aborí jòkó. ẹ má lòun fẹ́ ẹ má lòun fẹ́ a lòun fẹ́. n fi ní lòun fẹ́ ni bàbá wa mọ́nímọ́ní bàbá wa mọ̀nyàn mọ̀nyàn kẹrin ọmọ ṣe erin ṣe erin ṣe bí ọ̀yà so anikẹ́kọ̀ọ́ ọmọ ṣe ẹ̀fọn ṣe ó ṣe bẹ́ẹ̀ ọ̀yọ́dà ẹ̀rọ agbárinrin tó ṣe bẹ́ẹ̀ ń jó ní ọyọ̀ wo lórí sanasana ni ẹ̀yẹ̀ ẹja filẹ̀ bí a wa. n ò sì gbọ́dọ̀ fi bí mi. ẹ bẹ́ẹ̀ ni. ìyá ńlá ẹ wo ẹ mọ sọ̀tẹ̀ o gbogbo ayé ló mọ̀ pé yìí nìyá àwọn ọlọ̀tẹ̀ àmọ́ ẹ mọ sọ̀tẹ̀. bí àwọn bá ní amíkẹgbá ìrò rẹ̀ ní mí tí mí kàn pẹ́ díẹ̀ ọjọ́ àgbọ̀nrín bá sí lọ́jọ́ ọkú rẹ̀ yẹ. ọ̀dọ́ yẹ kú ó àkànjí ikú rẹ̀ dọ̀ yẹ̀gẹ̀rẹ̀ torí ojú ogó tó lóbìnrin òkú ìtẹ̀pẹ́lẹ̀ òun lóbìnrin ọ̀sẹ́ mọ́tẹ́ni lóbìnrin ọ̀fìn ọ̀fìn lóní kẹ́nikẹ́ni mọ́tẹ́yàwó òun lójú àfihàn àwọn náà ségèdè fọlọ́ngọ́ tí oníjẹ́ tí wọ́n di àgbáwò ògún pọ̀ kẹ̀lẹ́nugba àwọn olé alára ògún pọ̀ kẹ̀lẹ́nugba àwọn òtò ọmọ Ifẹ̀ wọ́n ní wọlọ́ngọ́ ìwọ́n kó mẹ́wàá fún sẹ̀pọ̀nà ó kó mẹ́ta fún ikú ó kó mẹ́ta fún àrùn ó kó mẹ́ta fún àṣẹ̀rí ọ̀kan yòókù ló fi lẹ́yìn ìyá mi oṣù òǹgàlọ́ ẹni káàbíyèsí o ẹni láti òní lọ abẹ́ òbìrìbìrì kì í pa ọ̀kẹ́ ẹnu tàdán bá gbé jẹun ẹnu náà ní gbà pọ̀ àkẹ́jì o ikú sì yẹ lórí yẹn lónìí o ọ̀dọ́mọ bàrà onídàáná ikú tí ó pọ̀ lónìí kó tara gìsàgìsàgìsà kó ń dé o kó ń dé o kó ń dé o. ọ̀dọ̀ yẹgẹrẹ ọ̀yẹ̀gẹ̀rẹ̀ àkànjọ́ ọgbọ́n kúrìtì ò tí ì pé bó bá di lọ́la sì mọ kọ́lá òní máa pa ọ̀la máa pa ẹnu ẹnu lẹ́sẹ̀ ẹ̀ fi pàpòrò ojú ọ̀nà torí wọ́n ní àbẹ́mọ́lẹ̀ èèkàn abojú regúregún dífá fún orí pejipeji tí ń fomi ojú ṣe ìgbèrè ọmọ orí bógún orí rogún àkànjí orí bọ́gbọ̀n ọ̀rọ̀gbọ̀n ó di gbiri bíìtì bíìtì bíìtì gbiri àkànjí yóò ní ikú ọ̀tá ikú bẹ́ẹ̀ lọ́ta kì í rùn a kì í bólókùn ẹyẹ lórí ìtẹ́ pírí lolongo jí àkàjí òní kù tó àbàlá èṣù. ọyẹ bá ń pè kára rẹ ọyá. akẹ́jọ́ ẹ bá ń pè. akẹ́jọ́. ẹ pè. akẹ́jọ́ ẹ̀ta ló bí àwo èjì ló bí ọgbẹ̀rì olùfídàn lónìí kẹta àpè ọ́nìwẹ̀ẹ́gbẹ̀fà bọ́ọ̀ bá wà ní mọ́rẹ́ntẹ́lú ọ̀fẹ́ kọ́ ọgbọ́n àkànjí o àti pẹ̀mí rẹ níwọ̀n ẹgbẹ̀je bọ́ ọ bá wà níwọ̀n ọ̀hún àwísẹ́ abẹ́kọ́ ọmọ àbọ̀ àkànjí àti pẹ̀ ọ́ níwọ̀n ẹgbẹ̀rúndínlógún ọgbọ̀n ìkí ọ̀hún mìlà bọ́ ọ bá wà ní mọ́rẹ́ ń tẹ́lẹ̀ ìwọ̀n àwísẹ́ níbi tí ojúmọ́ ti gbé mọ́lẹ́ ayé ẹ̀mí rẹ mọ́ ọ sẹ̀sẹ̀sẹ̀sẹ̀ bí òjò ikú kì í pa omi ikú kì í pa ẹ̀fẹ́ ikú tí ó pọ̀ lónìí ilẹ̀ ni ó pa àjọńjó díjú ajá tí ọba gbọ́fẹ́ tiẹ̀ lọ bàjẹ́ òkú mọ́ ọ̀dọ́ máa wo lónìí. àkànjí láàrọ̀ ọ̀sẹ̀ẹ̀sẹ̀ mi rẹ kọ́ máa padà bọ̀ èyí tá a wí lónìí ewé ayé ti wí ẹgbọ̀rún sì ti gbà tó àbàlá èṣù. awo ẹ̀yin la wá bẹ̀ lọ́wọ́ ẹ̀ mo mọ̀ pé láti ju aláyé ti dáyé àwo tìyín kì í ṣàwo ìbàjẹ́ a mọ̀ yín láti gbà wáṣẹ̀ wípé níbi kó lè dá àlàwo yín dúró sí tiẹ̀ àwo mímọ́ làwo yín kò wáyé wa. bọ́rọ̀ ọ̀lú ṣe rí báyìí tẹ̀sí ń wò wá ràn kọjá kẹ́ ẹ lè wò wá ràn ikú wa àjọkú lọ́yìí ọjẹ́ èmi olóyè èkejì ni ńlájọ rò wípé ká má má dákẹ́ níbi ọ̀rọ̀ bá ń lọ báyìí téèyàn bá dákẹ́ tí bá ń wòran eh, nǹkan kékeré kí ẹ kúkú bá wa wo ohun tí ẹ bá wa ṣe sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ dákun ní tí ń yí a mọ̀ ìlú ń dàrú ah, ìlú àwọn ẹ̀yin àgbà náà lẹ bọ̀ ẹ má gbà ti ń wọn lọ́tún ó ń wọn lọ́sì sódìgbà tí ìjì bá wá gbà wọ náà ká tó èmi àti kejì mi bá a ṣe ń káàkiri láti jọ ìlú èyí ò la wá forí forí pé nígbà tá a láwo ní òkú ká tó ọ wá kó o bá wa wá nǹkan ṣe sí kílù ó lè tùbà kó o lè túṣẹ́ kí gbogbo wọn má kú tán. ọ̀darí ọlọ́gbọ̀sọ ògùn rèé. àtìyá abẹ́ni tí wọ́n jọ ń fagagbága yìí ó ti dá dààmú dààbò bá gbogbo ìlú tí kálukú nẹ́sìnmẹ́ mọ́ sáà pé àwọn méjèèjì kì í sọmọ lẹ́yìn mọ́ ni àbí ààyè wọn nù àbá máa wò wọ́n ràn bó o lọ̀rọ̀ ó ṣe rí tí ò ní ṣàkóbá fún gbogbo àwa tá à ń bẹ́ nù lù yìí pàtàkì ọ̀rọ̀ wa nù. gbàmígbàmí ọ̀yà àgbà ẹranko ń lé mi bọ̀ wá ọ̀yọ́ ọmọdé. àwo ah, ah, ah, èmi ò fẹ́ rú orin tẹ́ ẹ kọ́hún irú orin tẹ́ ẹ kọ́hún ń bù á kù ẹni tó ní gbà lásà gbà lọ. àbí. nítorí pé mo mọ̀ pé tí ọba ní ohun tó ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan iṣẹ́ lásán ibi tí erin méjì bá ti jà kókó bẹ̀ ọ́ ní gbérí mọ́ ọ̀dà ẹ̀ mọ́ wa lọ gbogbo ẹni tó yẹ ní kíké sí àwọn èèyàn tó yẹ ká sátọ̀ bọ́ jẹ́ mọ́tùtù bọ́ jẹ́ lẹ́bọ ẹ mọ́ lọ èmi ò gbé gbèsè. àṣẹ o ká máa lọ. àwọn olùfà tí mo ní kí n wá kí ọ nínú. má dá sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ yìí ò kán o má dá sí o dákun o òṣòkò sì ní dàárín wa rú bí babaláwo bá gbé tutù báwo àyà ò bá gbà á gbá nu o má dá sí o dákun dákun dákun. àwo ifá ó lè wò pé lágbára o àmọ̀tẹ́kẹ̀ kan yọ̀ pé àlà tí ajá bá lá inú ajá ló ń gbé o ṣé wàá gbé jẹ́ mọ́wọ́. padà kọ́ padà sí ọ lẹ́nu. Ah, ẹjẹ ẹgbẹ ajá ń jẹun lajá ń yọrù ẹni tó jù ọ lọ ó fi ọ̀wọ̀ ó fi sọ̀rọ̀ ìwọ ń sọ pé kí alátajábálá sẹ́mi ni ẹ má jà bókun lọ́rùn lóró òkú papọ̀ mọ́yàwó níta bá rọ̀ gangan ni kẹ́ ni kẹ́ kókó. Oh, ẹ wo bí ọba tún kó tú o ẹ jẹ́ o kára bílùú ọ̀bá tú báràlú ọ̀bá dá iye tí wọ́n lẹ̀ kò ní ṣe tó ah, bí yóò ṣe jẹ́ láti ṣe sọ́hun ẹ dákun ẹ dákun. ẹ sì jẹbu rẹ. kí ni ń jẹ báwọn èbù rẹ kí nù ah, èbù rẹ wọn ò tẹ wá kò tẹ wá wúwo lẹ́nu gbogbo yín ẹ kọ́ mọ́ pé ẹ jẹbu ẹ jẹbu rẹ ah, ara o bó ti jẹ́ gangan ni mo sọ ọ́n dákun mọ́ dà sí yìí ní fẹ́ kẹ́mi àti ẹja o wọn sì ní fẹ́ ká wojú ara wa mo ti ń bẹ́ẹ̀ lẹ̀ yìí o dákun ọ̀fà yé bẹ́ẹ̀ o mo fẹ́ yẹ bẹ́ẹ̀ o mo fi pàkípàkí mo fi bẹ̀ ọ́. kọ̀ọ̀kan yín ọmọdé kan dájú ní ma yín sọ̀rọ̀ o. èbúrẹ́ gan òkò tó jẹ já lọ. ẹ mọ̀ dá sí o ẹ dákun ìnífẹ́ ajá o níta kájà ọ̀bẹ o ìjà ajá o. àárín fi hàn bí wọ́n sì lanu pala àlàtà jábàlà inú àlà kọ́rọ̀ padà sí mi nú kàn. oògùn awo ọ̀dọ̀ dèrò ajíjàjà bí oògùn awo sálọ̀ ọ̀run rapasọlá rìnrìnsọlá ọ̀gbẹ́bọ̀nlẹ̀ fọ́kẹ́kẹ́ ọ̀gbẹ́bọ̀nlẹ̀ fọ́kẹ́kẹ́ ọ̀gbẹ́bọ̀nlẹ̀ fọ́kẹ́kẹ́ lójú ẹlẹ́bọ. olùpẹ̀mọ̀pẹ̀ olùpẹ̀mọ̀pẹ̀ olùpẹ̀ mo pè yeye ọmọ èkó ọmọ àjẹ́ ẹ dá wa lóhùn lọ́wọ́ kan o. ẹ gbà o ẹ gbà o àṣẹ ẹ jẹ́ kẹ́bọ wa ó fín àṣẹ ẹ jẹ́ kó gbà àṣẹ ẹ jẹ́ kó rìn lọ́ta rárá àṣẹ sọ́dọ̀ olúwo àṣẹ ajagunmalè àṣẹ títa ló kó sí ọ̀run àṣẹ kó fí o àṣẹ kẹ́bọ wa ó fí o àṣẹ kó fí o àṣẹ kó fí o kó fí o àṣẹ ká nínú wọn kílù erójú kílù ọ̀ráyè àṣẹ lọ́tún àjálù lọ́sì kó dohun gbàgbé o àṣẹ àfẹ́ rẹ́sù nílẹ̀ yìí mọ́ o àṣẹ àfẹ́ ríjà nílẹ̀ yìí mọ́ o àṣẹ. ó dòkèrè òkèrè òkèrè ibi ọmọ agbókèrè wá òkèrè ọmọ sàfihàn wọn wẹ yìí o wọn wẹ yìí o. ìpínlẹ̀ bíi àmọ́ àtàkùn lórí ìgbìyànjú inú wa tutù wa Àjàdí kí ló ṣẹlẹ̀ Àjàdí ah, lórí ikú Àjàdí ọbẹ̀ sẹ́mi mi ẹ̀gbọ́n mi tí ìbá ṣe pọ́rọ̀ yín tẹ̀ mọ́ bá mi sọ̀rọ̀ gbogbo ìgbà mo ti lémi ò ní parí áwọ̀ pẹ̀lú Àlàní o. èyí ṣe bá bó ṣe ṣe náà ló dáa. ṣé ẹgbẹ́ tèmi hmm mọ́kà pẹ̀lú obìnrin yìí sì ń wí fún mi wípé òun ò fẹ́ ọmọbìnrin ọ̀hún. kò rí bó ṣe ń rò ó ìyẹn sì fi ọmọ ọlọ́ ìtòrí tọ́lọ́ ọlọ́run ni yóò fọ́ ó lóun ò fọmọ o sórí mọ gbọ́ tèmi ó sọ fún un bẹ́ẹ̀ tí ń parọ́ bí a ti ń parọ́ fún bí ò bá mọ̀ pé irọ́ lòun ń pa ẹni tí sà ń parọ́ fún yàn yóò sà mọ̀ pé irọ́ lòun ń pa tá a bá sì bú bàbá tá a bá là bú bàbá mọ́ ẹ̀rù bàbá ní báyàn téèyàn fi sọ̀rọ̀ ẹyà yín méjèèjì yẹ fara yín. àyà mi. ìjì ni bọ́lá yọ ìjì alálẹ́. Ah, ẹ gbà wá ìjì ti bọ́lá ní ọ̀nà ìjì ọ̀nà ah, ìjì ọ̀nà ìjì ọ̀nà. Ojo, pada, pada, pada. alágẹmọ bá dáàrin ẹ̀rùn yìí sinmi ìjà ni béègùn bá lé ní dókè odò ṣe béègùn àmà dúró béègùn ọba dúró tójú tasú ẹ ní òwò mi pé ní mi ọmọ àfàgbọ́njà òyìn padà ọfẹ lọ dasa wa lára ní fún ọ lẹ́ran tù fẹ́. ẹ̀jẹ̀ nílé alára bẹ́ẹ̀ ni àgbẹ̀dù àkàndí o hmm. kí kálukọ́ ọmọ ọmú tẹ̀ kó sì mọ̀ ọ́ jẹ́. lálẹ́ àwa jèrò tó pèsè àjẹtújẹ ẹran fúnni nílé àjèrò. òun lè mú yìí o kálukú náà mọ̀ fún wọn. yàrá bá jẹ yìí gan. àjẹjẹ àjẹjẹ àjẹjẹ ẹ dákun bí kì í sẹ́yìn mo fẹ́. èmi ò tiẹ̀ pé mi san owó tiẹ̀ dùn. Ah, ẹ dákun ibi kíní méjì mo fẹ́. àìparí rẹ o. ìyá ẹnu rẹ ti jẹ sọ lébélélè mo ti mo ti ṣàlàyé fún ọlọ́bẹ ọba kálukú rẹ bá sí kọ̀ọ̀kan. ibi gẹ́rẹ́ ni ẹ̀fọn mi. Àkànjí Àkànjí ọmọ mi bí mo ti láǹlà ọ̀nù o ó ráwọn ẹyẹ sóró mọ́gá àwọn ẹyẹ màgàmàgà sóró àwọn ẹyẹ tí wọ́n gbẹ́yẹ mi torítorí lóòótọ́ wọ́n ti sọ fún mi wípé kí n ṣe ẹ̀tùtù fẹ̀mí rẹ̀mí kí n fẹ̀mí mi lẹ̀ torí tiẹ̀. bàbá mi ẹ dákun ẹ mọ ẹ mọ fẹ̀mí yín lẹ̀ èmi para mi ò yá lọ́la yín ara mi ò yá ẹ má sì tó vẹ̀mẹ́rẹ̀ mi kankan. ọ̀dà yóò lójú òṣù oògùn bó ṣe gẹ́lẹ́ ló ṣe yùn kì í sí àlá lásán. bẹ́ẹ̀ ni torí awífúnni kó tó dání àgbàjà káàdì. lóòótọ́ awífúnni kó tó dání àgbàjà káàdì àmọ́ ẹ̀yin ẹyẹ sóró mọ́gà ẹ̀yin ẹyẹ mọ̀gàmọ̀gà sóró ṣé àwọn ìpínlẹ̀ bá kú iná máa fẹ́ rúbojú bọ́gẹ̀dẹ̀ bá kó afọmọ ẹ̀rọ kò báládé ọ̀bà sílẹ̀ ọmọ àwọn ajogún ẹ̀bù ǹjẹ́ ẹ ṣetán láti bá mi dáàbò bọmọ yìí kí ìyá kankan má jẹ́ bí n bá lọ tán. tó bá ti ṣe ń tá fẹ́ gbogbo nǹkan ọmọ yẹn bá fẹ́ òun láà ṣe fún bẹ́ẹ̀ ni. ọ̀dà onídẹrẹ́ ẹyẹ òkú àlùkò ẹyẹ ọ̀sà bẹ́ẹ̀ bá jòǹgbé sẹ́ẹ̀ni jòǹgbé. Hmm. bẹ́ẹ̀ ni àwa náà mọ̀. tá a bá jòǹgbé a ní jòǹgbé. bẹ́ẹ̀ ni ọmọ mi ò ní kú o ìran alágẹmọ kan kì í kú ní májèsí àfi tó bá fi ọ̀pá rìn gbogbogbò lórí agbára yìí dáadáa látòní lọ ìwọ lóní torí bí iná bá kú iná máa fẹ́ rúbojú bọ́gẹ́dẹ̀ bá kú afọmọ ẹ̀rọ pò báládì ọ̀bá sílé ọmọ wọn ní jogún ẹbu aṣọ agbára rẹ̀ gbogbo ògbà kí ìgbà tí lè bá fẹ́ po olúkúrúsú tó fẹ́ po olúkúrúmuṣú yóò mọ̀ dọ́rùn rẹ ni. tó kòwé ní sawo ayé ògbìgbì ní sawo òdi ọ̀run bí kowó ìyàwó ayé bá ń kí ọmọ kéékèèké apòdì ọ̀run lọ bí ògbìgbì bá sì rí gbìgbì àwọn àgbà ṣàǹkóṣàǹkó wọn àgbòdì ọ̀run lọ tó ìbá o ẹjẹ́ bá mi ọ̀sẹ̀ o. gẹ́gẹ́ báyìí gẹ́gẹ́ báyìí gẹ́gẹ́ báyìí gẹ́gẹ́ báyìí ló wá láǹtakùn fún yàn ìdúró gẹ́gẹ́ báyìí láàbòsù àwo òun da. ẹ ṣé mo dúpẹ́ o èèyàn afẹ́ gẹ́gẹ́ níyẹ̀ ẹ̀yin ológbò dúdú etí àjà tí dá wọn lẹ́kùn òdágìrì ẹni kí n jorógbó mo jorógbó ẹni kí n jóbi àbàtà mo jóbi àbàtà ọ̀rọ̀ mi rè pérégedé. bàbá rebi àmọ́ dánilógún ọdún bàbá ràjò àmọ́ dánilọ́gbọ̀n oṣù ọ̀dání ológbò sóògùn làyà panibọrí panibọfá alágogo lékuléku abẹ̀yìn àrógélémọgélé àgbẹ̀ kanlẹ̀ akọ ajá aborí kọ̀ọ̀kọ̀ èmi ẹkún abíkà kàláyà èmi ń lọ wọn dábàá kan. Hmm bàbá mi ah ah o bàbá mi. tó mọ́jàbọ̀ títí ní finú igbó ṣẹlẹ̀ àgbọ̀ òkété ní forí òkìtì fi èyè wá dífá fún ọ̀bàrà nìkò tí ń jọ́ ti ń jagun kóyèkóyè. Kóyè ó ní kí wọ́n mọ̀ kú ọ níyè tiẹ̀ lọ torí pé kanra ní sọkọ́ tuntun àlàkalẹ̀ ní tòṣùmọ̀rẹ́ ọmọ olówó ègbó kúmọ̀dọ̀ kanra lágbẹ̀dẹ ọmọ ọbẹ̀ ọ̀fẹ́ ní ìbẹ́sù wà Àkànjí kò ní dẹni àkọlẹ̀bò. Hmm, bẹ́ẹ̀ ni Àkànjí ikú kankan ò tún ní ọ̀pá mọ́. ó ti wá dọkùnrin báyìí o ìgbàkigbà. tó bá nílò àwa ẹlẹ́yẹ kó ké sí wa a ó jẹun ní mọ̀ọ́. bẹ́ẹ̀ ni a ó jẹun nígbàkigbà tó bá pé wá. Ah, ah, bàbá mi ọ̀làjú olówó bàbá mi bàbá mi ooo. ìròyìn àròlá la máa fi ògùn náà rẹ̀ tó lọ fọra kérú. ó náà ti ogun tẹ̀ tí torí ẹ̀ bínú elédùn àti bá mú ọdọ̀ ó ti dọ́lọ́ ń pè àbí àbí kí ló rojú hmm. wa ti bá wa dá sọ̀rọ̀ ilẹ̀ yìí hmm. ẹ ó ti bọ́ nu omi ti dẹ̀. ẹ ti dúpẹ́. ọ̀rọ̀ tí ò sọ inú mú ní ti jáde ògúlù tirẹ̀ ti bọ́ omi ara rọ̀ abẹ́ ẹ̀rọ náà kára dúpẹ́ adúpẹ́ pé òkun bẹ́ẹ̀ ni sẹ́gbẹ̀ẹ́ tọrọ bọ́gùlù tirẹ̀ bá bọ́nú omi lọ́dọ̀ tí ni o bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rí lọ́dọ̀ tèmi wàhálà sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ah. torí pé ẹ̀dọ̀ ọ̀darí ológbòso ògùn ló kù ọmọ rẹ̀ ń bẹ láyé kéèkù Ah, ẹ dúró ná ẹ sọ kankan fún mi sọ́ọ̀mọ̀ pé ọmọ rẹ̀ tó ń bá wà látọ́mọ rẹ̀ ń bẹ láyé hmm. tí ò kú àgékù èjò lọ́dọ̀ yóò máa sọ̀rọ̀ bí agbọ́n ni fẹ̀kàn náà kì í ṣe pa ọmọ ń gan pa torí àbúrò tèmi lọ pa torí pé lábúrò pa ọmọ lábúrò tí pa ọmọ ń náà bá ti lọ bá àwọn èèyàn wà bínú wọn jà ó kú ó kú fẹ́lẹ́dà rẹ̀ ni ó jó kó kú ń fà mí kó kàn mí torí yẹn tiẹ̀ tí ìrì tiẹ̀ rò ń bi kúkú àmọ́mọ́ rẹ̀ ń ọ̀ ṣẹ̀fẹ̀ gbọ́ ń tó bá lè mú mi tí wọ́n fi jẹ́ kó gun omi tí wọ́n fi jẹ́ kó gun ó sẹmẹ tí wọ́n fi ní ìjà tí wọ́n ní bínú mọ́ àfibọ́mọ́ rẹ̀ ń bá kú tí ah, mo rí pé ó ti kú fífi báyìí. Eh, eh. ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ ogun ò tí ì sinmi o ẹlẹ́lẹ́ o ẹlẹ́lẹ́ o. tani o. àwọn ìfà ẹlẹ́lẹ́ o. Hmm? ṣé òun bẹ́lẹ̀ àbọ̀ nǹkan fi mí rọrùn náà ni àbẹ́ ọ̀fọ̀ ọ̀daràn mi mọ̀ àbọ̀ ògbóhùn mi. ìwọ ni. èmi ni kí ni tí ṣe o kí ni tí ń ju ọlọ́tọ̀ òfin jọlẹ̀ àwa ń gé ọ lọ́wọ́ ọ̀sìn ń bò ká ọkọjá yìí rẹ labalábá yẹn tó bá lóun ó dìgbẹ̀lẹ̀gún ni aṣọ rẹ̀ ń fàyà yóò fọyà pẹ́ẹ́pẹ́ ni mo náà má dá sí ohun tí ń bẹ́ lẹ̀ mo bọ́ ń bàbá mo bọ́ ń kọ̀kọ̀ ọlọ́ọ̀fẹ́ gbọ́ kí n tiẹ̀ kí n tiẹ̀ kí ni tọkàn ni tún bẹ́ lẹ̀ kí ló dé gan-an à kí ló dé gan-an mo sì ń bọ̀wọ̀ fún ọ tó mo ń bọ̀wọ̀ funfun tó wà tó mo bá ti wá bọ̀wọ̀ pé déédéé gẹ́gẹ́ gẹ́gẹ́ wọ́n dákẹ́ ọ̀ sì wá tọ̀bùkù ọ̀ wà pẹ́ pátápátá nù torí ewé ní bẹ lára ṣùtá fún bọ̀wọ̀ kọ̀ọ̀kan ṣọ́ra rẹ o ṣọ́ra rẹ o gbogbo ètùtù tó ń gbé pátá gbogbo pátá ni mo gbọ́ mo sọ fọdọ mi rí mo fọdọ mi rí o. ṣọ́ra o ṣọ́ra o jáwọ́ o jáwọ́ o ọ̀ọ́kàndín nínú yọ̀ ọ̀ọ́kàndín nínú yọ̀ ọ̀ọ́kàndín nínú yọ̀ wọ́n àfihàn mi wọ̀n tó o bá jáwọ́ ìmọ̀ mo ní kọ́ ọ̀dájú ọ̀dájú ọ̀mọ ẹni ọ̀wọ̀ wòmí kọ́kọ́rọ́ kí n wọ́ kọ́kọ́rọ́ jáwọ́ ọmọ wíwú bàbá dá sí dùgbò ti yẹ lọ ọ̀ọ́kàndín nínú yọ̀ mọ̀ dá sí mọ̀ dá sí mọ̀ dá sí o mọ̀ dá sí mọ̀ sọ̀rọ̀ mọ̀ dá sí mọ̀ sọ̀rọ̀ lásán ni lásán ni gúnugún gbá gòrògòrògòrògòrò lásán ni àwòdì òkè wò mí kọ̀rọ̀ èmi lẹ́yẹ fẹ́ fi mi ṣe ó ti ṣe tèmi mo ṣe tèmi fúlù náà alágẹmọ ti bímọ tiẹ̀ àìmọ̀ ọjọ́ kò sọ̀wọ́ ọmọ alágẹmọ. ẹgbẹ́ wa ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ ẹ ti rí ewọ kí ló dé wọ́n sọ sórí mẹ́ja ni ọ̀ gbọ́dọ̀ gbà á bí gbà ni kí ló ń wá lágbègbè mi ẹ ti tún pààyàn kalẹ̀ ṣé ẹ fẹ́ràn ìlú tán ni ẹwà ẹwà dúró bó ti dúró hùn àkílódé ìwọ àjùmọ̀ní ẹ̀dákẹ́jẹ́ kílódé <laughs> ewúrẹ́ ńlá abinú telútelú àgùntàn ńlá abẹ̀lú adífá fún Ọ̀rúnmìlà ǹjọ́ tí baba ń ṣàwòrán òde ìlú ńlá oṣó ní kó jòṣú òjòṣú àjẹ́ ní kó jòṣú òjòṣú Ọ̀rúnmìlà ní torí kíni ọ̀dà fẹ́ fìdí ọ lọ́wọ́ ni Ọ̀rúnmìlà ní tó bá ṣe bíi tèmi ni ìwọ òjòfò òjòsìfò ọ̀rọ̀ tá à ń wé ọ̀rọ̀ tá à ń dì àdìtú làdìrú o àdìtú làdìyọ̀ ìjẹ́ mo di bàrà lónìí ọmọ aráyọ̀ ní rí mi dè lókù èèwọ̀ ẹ ẹ Ah, egwu ọhụ akpa ọmọdé ka kàkì òṣè egwu dúró ǹjẹ́ aṣẹ́rẹ̀kú aṣẹ́rẹ̀kú ilẹ̀ ní sọ́mọ dúdú ànífẹ̀ ilẹ̀ tó sọ́mọ lónìí ẹni tó jí tó péré mi níbi ikú ọ̀rọ̀ lẹ́ẹ̀ máa kú inú ọ̀gbàrá máa sùn mi tí ò ọmọ abolóyè olórí ọ̀dọ́. ìyálòde ẹ̀yin àgbàlagbà náà lè bọ̀ kó tó ṣe bí òwe o. ẹni jì kan ò ní í jà kó omi lọ ẹ dákun gbogbo àwọn ẹjanú omi pátá lálùbá tí wọ́n ń ti ń jà láàrin ìlú tọmọdé tàgbà ìní ń gbé lọ ẹ̀yin olóyè àwọn ọ̀dọ́ apanupọ̀ ajẹ́ kó yé yín pé ó dàbí ẹni pé ẹ ti dákẹ́ tẹ́tẹ́rẹ́ jù àṣù tẹ́tẹ́rẹ́ àjẹwà ńlá àgùn iye ni ò jẹ́ ọmọ àmọ́ tẹ́mọ́ bá ti mojú òpó kì í ṣeré sá káwọn bá ṣeré sá la fi tàbẹ̀ ní agbọ́n lọ ṣùgbọ́n ohun tó sọ fún wa ni pé àfi ká lọ pàkànjí láì pàkànjí o òun ò ní sí ogun jíjà ọ̀rọ̀ mùmí àti ìyálòdì ń sọ lọ tó fi dé bá wa. Hmm, olórí ọ̀dọ́ ohun tí Àbẹ̀ní Agbọ́n sọ fún wa ó mọ̀ náà ó láfi kápá kan jì í bàbá pá kan jì í ọ̀rọ̀ rẹ̀ ó dàbí àgékù ejò ti ṣòro atútùtù abẹ́bẹ́ẹ̀bẹ́ pé bóyá àti ẹ̀lẹ́rẹ́ náà bá yọ mí ó ní kò sábùjá lọ́rùn ọ̀pẹ o àfi ká mọ bá a ṣe ṣe. Hmm. àgékù ejò tí ó padà máa ṣòro bí agbọ́n. lábúrò síbẹ̀ bọ́sẹ̀ jẹ́ pọ́nrọ́ òun tóbi tó rákànjẹ́ ara àwọ̀ ọ̀dọ́ ni àmọ́ ń fi tó akẹgbẹ́ mi létí ní tí mo bá bá bọ̀ ní jẹ́ gbọ́ ẹ sọ. Mm, ó ṣe gan. lórí ọ̀dọ́ ẹ ṣáà fọgbọ́n ṣe ah, elédùn ó fún yín ṣe alálẹ̀ lè ó rí ṣe. àṣẹ o. olóyè hmm? ṣé ò wá lé pọ̀. ọ̀rọ̀ ti di ọba náà níṣẹ́ odò ọba kún hmm. iṣu gbogbo ò ṣe é má jẹ́ odò ọba rèé kò ṣe é rọ́ọ̀lù àtàtì ah! ti torí ẹnìkan ká ní kí lùlù ó parun. a ti wá ṣe léèsì. àṣìpà kò ní mọ nǹkan tó jí ń pẹ́ ọ̀rọ̀ burúkú ni ó sì mọ sọ hmm? Hmm? ń ṣàlàyé fún náà. àwọn olóyè àwọn àlejò ọmọ ọgbà yóò àmọ́ ìrìn rí ojú rí nínú ìlú yìí. èmi àṣàkẹ́ ni ọmọ yóò níyùn. ọmọ yóò níyùn ṣé kò wá sí nǹkan. kọ́mọ́ bá a sì náà la fi wá rí ọ̀rẹ́ mi yìí ó ní ẹ̀bùn àlá tó pọ̀ gan-an orí ẹ̀ láfi wá. àlá hmm, ẹ̀nà ń bẹ ọ̀rọ̀ kì í wo títí tí káfọ̀bẹ bù ú. bàbá olóyè mo lá àlá kan àlá òun sì bà mí lẹ́rù gidi gan nínú àlá òun mo rí ọmọ kékeré kan tó ń sáré ó wá sádìgí ńlá igi tóbi ó ń àwọn tó wá ń lé wọn wá lè dédìí igi yìí wọn wá fẹ́ nà á máa bolóyè igi yóò wólù wọn o ẹ̀ka ara igi ọ̀hún ló ń wólù wọn tí wọ́n sùn kò pè hmm. babolóye ọmọ tó bá sádọgbà ọgbà ń gbà o ọmọ tẹ́ ẹ bá lé tó bá ti sádọgbà ẹ sá padà o. ẹ̀yà igi ló ń wólù wọn tí wọ́n kò pè ẹ àmọ́ mo fojú wo gbogbo inú ìlú wa ìpàtà ẹ à nígi ńlá kankan nínú ìlú yìí. bàbá ṣe bá gbàlagbà ní àgbèsí ìṣòro bíi èwe. màá mọ nǹkan tí màá ṣe sí màá mọ nǹkan tí màá ṣe sí. babolóye wo mi wù ọ òun lójú awo ẹyẹ abojú tí ń sì rè ẹnìkan èdè ajẹ o. àríkìlá. ẹnìkan jáde ẹdùn ṣé kìí ṣe ọ̀rọ̀ àkàndí ni àwọn kìíní pa lásàmọ fún mi. àmọ́ alátìsẹ́mi ni ó máa ti ṣe ara rẹ̀ èyí ní ṣáájú èyí sì ní kẹ́yìn torí mọ̀jàmọ̀sá là á máa kíkanjú lójú ogun mo kàn ti máa ṣe. ẹ̀yin èèyàn mi àtàwọn olóyè àtijọ́ jíròrò ọ̀rọ̀ ọ̀hún mo sì ti jíròrò yí apọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí ó kọjá táwọn fojú ẹ̀rẹ́ rẹ wo torí pé báfẹ́fẹ́ bá ń fẹ́ lè ń sọ pé òun lè ràrin yẹn ẹ wò mí bíjì bá ń jà èyí ń dọwọ́ bojú yà bí kan ni o àwọn náà ìsíwájú yé mi pé àwọn náà mọ̀ pé ikú lọ́tún ikú ló sì yé èsè tó dà torí pé ń kà wọn náà wọ́n wá ní àmọ́ ọ̀nà àbáyọyọ kan tó wà ìyẹn ní fi tó létí wọ́n ní ká mọ báwo ọ̀dọ́ bá ṣe dìpàǹpá tá a mọ bá ṣe pàkàjì. Ah, ah, ah, olórí ọ̀dọ́ nígbà tẹ ẹgbẹ́rù nǹkan bá ó yẹ kẹ́ tún wọn pàdé ẹ̀kan mọ́ ó yẹ kẹ́kọ̀ọ́ fún wọn láṣẹ pé ká lọ rè ká kàn jí bó jẹ́ ilé o bó jẹ́ inú òkú ká sà sí pa. n tó bá ti já kan kì í pẹ́ mọ́ èmi gẹ́gẹ́ bí ara mi màá lọ pé àwọn ọ̀dọ́ yòókù á lọ ká kàn jí mọ́ ẹ. tó bá ti yégun ó ti yẹrẹ náà nù. ẹ ẹ ẹ wo ẹ wo ẹ wo olórí ọ̀dọ́ ìṣe ìṣe rí ẹ wá ẹ mọ̀ bínú ìpàdé kílẹ̀ pẹ̀lú irú ìbéèrè wa ni ìpàdé àwọn ọ̀dọ́ ni. Ah, ẹ̀wù sí kí wọ́n tẹ̀ yìí ìpàdé ọ̀bọ ní tá à ń ṣe yìí. Ah. Ah, ó di èmo ni a kí ni gbà ẹ̀jẹ̀ kí ibi tó bá tiẹ̀ ti yẹ ká bá ọgbọ́n táwa bá gbọ̀n bẹ́ẹ̀ ìmọ̀ ń dùn yẹn o ẹ wo kí ni burúkú ní ti sọ̀bì ti sùn gbọ́dọ̀ jọlọ ni ọmọlátọ́ wèrè lábí ọ̀tọ̀ ni ẹ wọ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó dàbí ọlọ́wọ́ kan ni o sẹ́rí ọlọ́wọ́ kan èyí tí ó pàtẹ́wọ́ yóò lù rẹ̀ pa o tó bá wèrè bá ń ṣe báyìí òun tó bá fẹ́ pàtẹ́wọ́ tẹ yóò mọ̀ sí sí nígbà wàá sọ pé ká lọ́ọ́ pa kan yìí ẹ ẹ dẹ́kun ṣé àwa ọ̀dọ́ ṣé ló yẹ kí wọ́n bá níbi nǹkan dáadáa àwọn ọ̀dọ́ tó yẹ pé ìtẹ̀síwájú ìlú ẹ̀ka máa wà ẹ̀ka tó wá fàṣẹ yìí nígbà bá pàkàn jì ṣé ìwà burúkú kọ́ la wù ẹ wo èmi ò fara mọ́ mi ò fara mọ́ ká pàkàn jì. sọ̀rọ̀ ló ti sọ lẹ́nu yìí sọ̀rọ̀ ló sọ jẹ́wọ́ ọmọ yẹmi tó ti gbọ́ torí àkàjì nìkan ni ìfẹ́ mi tẹ ti bọ́. ẹ̀mí mi bọ́ o. ẹ̀mí tó ti bọ́. ẹ wò bí ẹ wò bí ẹ wò bí gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ ọ̀rọ̀ táwọn olóyè bá sọ àṣẹ àtọ̀dọ́ ọba ni ó. ẹ̀yin náà mi sì dùn pé àwọn mẹ́fà náà la wà á hà yín mm-hmm. ẹnìkan pé ló takọ̀ àbá. léyìí tó túmọ̀ sí wípé àwa tá a wà ń bí àwa ni agbégbá orókè. ẹ wò bí ìwọ ẹ̀yin méjèèjì ẹjọ́ kùn ẹ lọ sọ fáwọn ọkùnrin tó jẹ́ ọ̀dọ́ tó kù bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì ẹjọ́ bẹ́ẹ̀ ni ẹ lọ bá àwọn obìnrin tó jẹ́ ọ̀dọ́ yòókù tó bá dẹ jọ́rọ̀ lọ́la ẹ já pàdé. ẹ wò ó ń bá yín á bọ̀ jẹ̀ gbọ́ ọ̀dà ẹ̀rọ pa. ọ̀rọ̀ ẹ̀ lọ ikú ẹjọ́ sì nínú eh, gbègbè kiri báyìí. ẹ wà akọni akọni akọni o ti ń ṣe èmi náà mọ orí ẹ ò pè èmi náà mọ torí wọ àwọn kíní burúkú yìí tí ń lọ ní ìsìn tó sọ pé ọ̀fẹ́ lọ pàtàkì yìí wọ́n mọ̀ rò pé bí ìgbà pàtàkì yìí eh, lájọ́ ń ṣerú pé òdo ti ṣẹlẹ̀ ní ìlú yìí ẹ wá ẹjọ pa ni ṣùgbọ́n tá a bá jọ pa ẹ̀jẹ̀ kan yóò sí lọ́rùn mi ọrùn yìí lẹ̀jẹ̀ wà ẹnì sọ mbẹ́ ẹnì sọ mbẹ́ àjọ. katakata ebi gbàtẹ́ lè fẹ́ sí gbèsè látàárọ̀ náà ebi kò jẹjẹ pé wọ́n sọ fún pé ebi gbèsè òun ló gbà lọ́kùnrin sọ kó pọ̀ tó báyìí. alamu orí kan ètò ìkàsẹ̀ ìyàwó rìnrìn lẹ́ẹ̀bí òjé ọ̀wádìí mi nìkan dúró ń bí lára ọ̀sọ̀ọ̀sọ̀ pọ̀ gbọ̀nsẹ̀ dábàá lọ. lọ́bù mo mo mo yà àti lọ́bì ẹ̀kan àní tí lọ́bì ẹ̀kan báyìí àti lóòótọ́ ni pé ọ̀dàjú ni náà fojú kẹ̀kẹ́ ìgbésẹ̀ bí ẹ bá ti náà bọ gbó àbí má ti náà bọ kọ ènìyàn kan lè yọ pa ewu bí ẹ bá ti náà bọ lè èyí ó ké àbí wò rí pé ọ̀dàjú ni àbẹ̀ni àbẹ̀ni tó lẹ́yìn bàbá tó tún wá ní kọ́ mọ́mọ́ ìgbàyé ọmọ òògùn kan jọ. ọ̀rọ̀ rú wọn jẹ́mi lójú. lọ́nà òwúrọ̀ mọ̀ wípé atọ́rẹ̀ lọ́lẹ̀ alápàtà kan kì í má yẹ ẹbu ni. ìtumọ̀. ló túmọ̀ sí pé ẹni tí ò bímọ kò lè má yẹ ọmọ. Ah! Ah! Ah! ó kùnà káyìí ó kú làákàyè èso sórí sórí ìgbà mo ti mọ̀ ibi ó bá fẹ́ gbọ́ ọ̀kadà ìgbà mi àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ kì í dáa ìkúrẹ́ ẹgbẹ́ parí ẹ̀sìn kì í sun ọ̀ ẹ̀sùn gbélé tó sọ ọ̀nìlà àkàyè òótọ́ ni ìwúgbọ́ bá mọ iye ìwúwa yìí ni kòkòkò kò ní fẹ́ẹ́ ṣe tó fẹ́ẹ́ ṣe ó yọ ní ìsinyìí kò sì mọ iye ìwúwa lóòótọ́ ni bébè bá mọ iye ìwúwa kò ní fi akú torí tó bá ní ìwúwa ni iye yóò mọ iye wa àìmọye ìwúwa ni òjò kò so ní so wọ́n mọ̀ ní sọ́ǹgbà o ah! lẹ́rìí mi pè ní ọ. àpèjúkẹ́rù rẹ àwọn òkú yà nílẹ̀ yìí mọ́ àpèjúkẹ́rù rẹ. wọ́n dúró igi igi wọ̀ igi wọ́n bẹ̀rẹ̀ igi wọ̀ igi wọ́n dúró igi igi wọ̀ igi àpèjúkẹ́rù rẹ. àpèjúkẹ́rù rẹ àwọn òkú yà nílẹ̀ yìí mọ́ àpèjúkẹ́rù rẹ. wọ́n dúró igi igi wọ̀ igi wọ́n bẹ̀rẹ̀ igi igi wọ̀ igi igi wa igi wa igi igi wa igi. àkókò wúlò nílẹ̀ yìí lọ àti kẹrù rẹ̀. dúró. àgbẹ̀dẹ̀rù rẹ̀. bó bá dúró. igi ńlá. bó bá bẹ̀rẹ̀. igi ńlá. igi. bó bá dúró. igi ńlá. igi. bó bá bẹ̀rẹ̀. igi ńlá. igi. àgbẹ̀dẹ̀rù rẹ̀. àwọn àwọn èyí èyí máa ń bá òun rẹ̀. àgbẹ̀dẹ̀rù àwọn òkúkú yàrá yàrá. bó bá dúró igi. igi. bó bá bẹ̀rẹ̀ igi. igi. bó igi. igi. bó bá igi bàbá dúró igi wà igi wà igi bàbá dúró igi wà igi wà igi bàbá dúró igi igi wà igi igi wà igi bàbá dúró igi igi wà igi. àpòjútẹ́rù rẹ àwọn òkú rẹ nílẹ̀ yìí wá àpòjútẹ́rù rẹ. bọ́tọ̀ hmm. ìwọ bọ́lá yìí ìwọ bọ́lá yìí ẹ̀mí kìí jẹ́ wọnú lẹ́ńbẹ̀ọ́ àkànní mà bọ́ àyè ìwọ náà mà bọ́ àyè ìwọ lọ dúró apá bẹ́ẹ̀ àkànní wàá dúró àyè dúró táwọn obìnrin tó wà níbí tí mi inú sẹ́kọ̀ tó bá ṣe ń kọrin bọ̀ látòkè wọn pàlà ní òtì kan lánàá lé ẹdún oore ni o ó bá filẹ̀ ewu jáde ẹ jẹun gbogbo. ó gbọ́ òkú lónìí ni ó kù. ikú pàkọ́jú lónìí. ó kọjá lásán. òtó òtó òtó òtó ẹ pa ṣáà lè dààmú n sẹ́ẹ̀ lè dààmú àwọn tó wọlé lọ àti òun fẹ́ wọ́n jáde bá aláyàtà lábíà ó tiẹ̀ tó wọ̀ sọpọkọ tí ẹsẹ kú kó bá lọ bọkọ rẹ a jẹ pé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ àtìrò àtìrò bọwájú ẹ padà ó mà kẹ́jì lóòótọ́ ìwọ ní ẹsẹ̀ gbàdọ̀ gbọ́ wa ẹ bọ́ bí yá wa yá ni àgbà ẹ bọ́ wa yìí àṣáájú ìdí ìgbẹ́ padà ẹ bọ́ bínú ẹ padà ẹ wò ó sẹ́rí ilé ìbùsọ̀ fún yín rí ṣé ìbọn ayàwádò sí o ṣe rí bí bá ti gbọ́ àkànjì ní nǹkan lólé yóò fẹ́ bóde bí olóyè ọ̀dọ́ ti wúlò tán tó bá ti bóde wọlé ọ̀rá mú ọgbọ́ bọ́ bá ti rámú yẹ́nì àgbà ẹ̀yìn tẹ́ ẹ̀ tí ìrẹ́ rẹ jẹ tẹ́ ẹ̀ rí eyín kankan jẹ ó yẹ yín ẹ̀fẹ̀ sí nímọ̀ ẹ̀dì lẹ́yìn bó ṣe bí ìbàdí rẹ̀ ẹ̀dì yìí bó ṣe bí woro ẹ̀rọ òun ó yẹ yẹ ẹ̀gbọ́n abẹ́ gbọ́ ẹ̀rù jáde ó kú olórí ẹ̀rọ ìwọ ló kọ́ ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀rọ nítorí bí wọ́n wájà kí ni wọ́n ẹ̀rọ ń bàbà wọ́n ẹ̀rọ ń bàbà ẹ̀ fún lọ́rùn pa. ẹ ṣeun ẹ ṣeun ọwọ́ bá ògùn náà dẹ̀ẹ̀dẹ̀ ti bá nú omi kúpa sókùn fífi sí omi mọ́ sọ́tà ó ti lọ gbogbo furukọkọ furukọkọ rẹ àti ogunpadà pọ ẹrí ìmọ̀lẹ́ máa gbókù ẹ̀ lọ́sọ́dọ̀ àwọn èèyàn wa ń bẹ̀rù àmọ́ kò sí ní táàbù kú ẹ̀ sí ẹ jẹ́ lọ báwọn akẹgbẹ́ wa káwa àti pa. ọwọ́ pa ọwọ́ pa àsọjù <laughs> ó lè kú torí ọmọ ayé ni ọ ọmọ àgbà ni ọ ò gbọ́dọ̀ kú ọmọ akẹni ọ ò gbọ́dọ̀ ṣojo. jáde lóko. wo àgbàdo tiẹ̀ wàá wù yín ìmọ̀ tí ìmọ̀ tó ń ṣẹlẹ̀. ó sún èmi òwú ẹ̀jẹ̀ ara bà ebi ń pa mí má lè má nǹkan ṣe lába o. ebi tó mi. àríkẹ́. lóò ah, yàn kàkẹ́. n ò fẹ́ pàkíyèsí ẹ̀ sí nǹkan kan. irú àkíyèsí wo ni o. lórí ọ̀rọ̀ alóbí òsùn àti àbẹ̀yìn. Hmm. ṣé wo mọ̀ pé bá a bá dáná títí bí náà òun ò bá jò ẹni tí ń da ni ó forí kó èéfín o. ìyún wa túmọ̀ sí wípé ibi tí erin méjì bá ti ń jà koríko obì ò ní gbé rí. Hmm, ó ti wá dán lójú bá ń pé àwa aráàlú láforí kó yà abẹ o. elédùà kó ṣàánú wa. àṣẹ o. bàbá àtúrí yín kílẹ̀ tó bá wa. mo fẹ́ wá ìyá yín mo wá rí. Hmm, ìyá wa lẹ fẹ́ rí ìyá wa àti ẹ̀dá bá. Ah, olóyè ìyá wa èwo la tún rí gbọ́ o. ibi abáròkọ tìsí náà làbá bọ̀ sí mo ní wá fún yín lábọ̀ iṣẹ́ tẹ ẹran wa ni ó gbò ló rán mi sí yín wípé o àfogun mọ́ báyìí àfọ́tẹ̀ mọ́ àkànjí tẹ̀ ní àlọ́ pa ó ti kú. ó ti kú àwọn ọ̀dọ́ gbìyànjú wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ah wọ́n gbìyànjú àkànjí ti kú ó kú fẹ́ẹ́fẹ́ ẹ̀yìn ẹ̀yin olóye ó da yín lójú pé àkànjí ti kú. tí màá máa purọ́ fún yín bí. ó ti tán fẹ̀kàntẹ́lẹ̀ náà kò sí ní tẹ́mi náà fẹ́ gbà nù wàhálà ah, ah nígbà tẹ́ ẹ ti mú dá mi lójú pákànjí ti kú yìí hmm. èmi náà jà mọ́ ẹ eh? ah, ah. eh, mo ti jogun ó mí mo ti jogun ó sinmi ọ mo ti kó bọ̀dà ajá àwọn jagun mọ́ eh, àmọ́ o èmi náà ṣèwádìí o hmm. bí n bá ti ṣèwádìí tí mo rí pé bẹ́ẹ̀ ṣe wí lórí lóòótọ́ ah, epo ti bá yíwó renú kábọyún ilé ọmọ bí wẹrẹ kágbọn ọmọ tọwọ àlàbòsù kí gbogbo àwọn ọmọ wẹwẹ ọmọ àdàgbà kí wọn mọ gbèrú ni kò sí wàhálà kankan mọ́ hmm. mo ti mú un dání lójú fẹkàntẹlẹ náà kì í sàráàlú lọ́sẹ̀ mi mo kàn já ọ̀bẹ nìkan jà fún ọdún gbogbo ọdún mú ni àmọ́ ńgbà tí mo dá mi lójú yìí pé n ti bí mi nú ẹ ti yanjú ẹ ó ti tán ẹ fọkàn balẹ̀. ká lọ mọjọ ayẹyẹ nu kásẹyẹyẹ kásẹyẹyẹ ẹ ó tẹ ọ yá ṣíṣe ni eh, eh, kò sí wàhálà kájọ káyọ kínú wọn máa dùn ní ọjà ẹwọ ẹwọ olóye olóye gbẹdẹ wọn bẹ mu fún yìí ẹmu ẹdá ẹdá yá ẹmu ṣèyọnu ẹrú ń ba wúlò kò fẹ́ mu mọ́jọ ó mọ̀ pé ìyàwó ẹ má gbọ́dọ̀ rí kòrò kò sí o ah, ẹ má gbọ́dọ̀ rí kòrò kò sí o ẹ sọ̀rọ̀ bá mu tí ọ̀gá ẹ̀dá o ẹ má gbọ́dọ̀ rí kòrò kò sí. àwádò lọ́gbọ̀n dúdú ẹ̀ ṣe. gọ́lọ̀ là ń lọ gọ́lọ̀ là ń bọ̀. àbẹ́ẹ̀rí ah! ẹni bá rí àgbà Ṣàngó lóde a ti mọ̀ pé lóòótọ́ ni irúmọlẹ̀ ń bínú Àkànjí kò sí ohun tí ó ṣe ọ o kó fọkàn ara rẹ balẹ̀ ẹni bá ní kó o kú yóò ṣíwájú ẹ kú ni bó bá bímọ mẹ́wàá kò ní kú kan méje akán lulù akú mẹ́jọ. bẹ́ẹ̀ni lóòótọ́ ni pé tó ń dùn kòkò òun ló mẹ́bi pa torí tí àmọ̀tẹ́kùn bá pàdé ẹkùn wọ́n sì rújọra wọn ni akẹ́jì ọmọ wọn ni ẹlẹ́yẹsì làwa ó ti wá sádọ̀gbà báyìí. ó sì di dandan kọ́gbọ̀n ò gbọ́. bẹ́ẹ̀ torí odi ẹ̀yìn kò ṣeé fọwọ́ náà. ẹni bá dọwọ́ dé igbá àbò. nítorí tiẹ̀ wọ́n lọ dífá nílé alára nítorí tiẹ̀ nítorí tiẹ̀ wọ́n lọ dífá lọ́wọ́ àjẹrò nítorí tiẹ̀ nítorí tiẹ̀ wọ́n lọ dífá ọwọ́ ọ̀nà gbọ́ àga Ọ̀rúnmìlà gbọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú àpò àbìràn rẹ̀ ó ní alára ẹni tí ẹni kí wọ́n pa wọn ò gbọ́dọ̀ pa àjẹrò ẹni tí ni ó dì lókun ò gbọ́dọ̀ dì lókun ẹnikẹ́ni kọ́ọ̀dì lágbà ìyá kẹ́ni ò gbọ́dọ̀ fi gbògún lé bàbá tẹ̀. nítorí pé ìwọ de gúngún láti ṣe nájà kákáká. akọ́lé oṣù abá funfun ní gídígí àpà ìdá oṣù àbìdí bàrìbàrì oṣooṣo ló bá pọ̀rí ẹni bi lónìí o ó dàpẹ̀ ìdá kó mọ ọbọ̀ṣù yìí la. àpẹ̀ ìdá. ẹlẹ́gbọ̀n náà gùn ní bá pọ̀rí ẹni bi lónìí o ó dàpẹ̀ ìdá kọ́ mọ́ àfọ́sù yìí lọ. àmín. wọn ò ní fi bí ẹ o torí pé nìkan ò ní fọ̀rọ̀ ogun bí atare ẹ bá fi bí ẹ bá fi bí ẹnìkan kì í fọ̀rọ̀ ọgbọ̀n bí obì ẹ má fi bí ẹ má fi bí ẹnìkan kì í bí ọ̀rànà lọ́wọ́ òkú ẹni tó bá bí ọ̀rànà lọ́wọ́ òkú ẹbọ ní bọ́ wọn láṣọ gbogbo tó bá ti ṣe bẹ́ẹ̀ ó dé àṣegbé fún ọ èyí tó láyé o èyí tó láyé akọ́dá ayé ìbà àṣẹ̀dá ayé ìbà aṣọ ayé dá. ìwọ ti dọmọ ayé lónìí o bẹ́ẹ̀ni ti dọmọ kú tí kò pa bẹ́ẹ̀ni o ti dọmọ àrùn táwọn ò ṣe bẹ́ẹ̀ni wọn bá ti ṣe láti wákàtí ìràwá tálayé ta lọ́run àti wà lẹ́yìn rẹ̀ òbí òṣèlú kankan ilé wa lọ́wọ́ ni ó ní àṣẹ bàbá ṣe fẹ́ ó ní àdàbọ̀ bá ti ṣe ń wá àwa náà rèé àwa náà là ń lò gbára wa báyìí aṣọ ayé rèé bó bá ti wá fẹ́ dádí tílẹ̀ fẹ́ pòyì tó bá ti gbáṣọ yìí wọ́n ti ṣẹ́gun. Ah! <laughs> ẹ rà lẹ́jàre. ìwọ náà ló dára dúró látòrọ. àti ní ẹ mọ bínú. òyìnbó iṣẹ́ ìdáwọ́ tètè. ojú náà fún wa títí ìṣòro ló ń bẹ ládùúgbò. àmọ́ tí ìdìbò pẹ̀lú èyí tó mọ̀ fi kúkú lẹ̀. abẹ́ rí bàbá kò fi afẹ́tù sórí àforíjì ọwọ́ rẹ̀ lù pa. ńlọ́dẹ̀ àkùtù pọ̀ ẹ̀ lọ́dọ̀ rẹ̀ lẹ̀ orí bí òpó ọpọlọ. wọ́n ti jẹ dákújẹ tó ń lu yìí o. abẹ́ rí lórí lente ẹ̀yin ẹ̀ sọ́ọ̀lì lówó ìwà á pa kéré wọn á hmm. pa gbàlagbà ló wọn kéré-kéré júlò á pa bẹ́ẹ̀ ni gbàdúrà lẹ́yìn o ẹgbẹ́ gbàdúrà lẹ́yìn o ikú. àlejò láàmú gbà yìí o ah. àníṣe káwọn ọmọ fi kókò sórí iná ẹni abawa ka ṣe tó ń jẹ la ọmọ yìí dà wọ́n máa ń mu ọ̀dọ̀ rẹ̀ ń wá àbí bò wá lẹ̀ hmm. a bá yanu gbàgà tá a bá ń mẹ́mu a jẹ́ pa àmọ́ tá à ń senu. ẹ mú ẹ mú. ẹ má jẹ́ àmẹ́mu tá a bá kọjá ẹ mú. èmi ni ẹ bá o. èyí tá a ti mú láti gbọ́n ti bí a parí sí ni ah. ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí mà kọjá ká máa kí ni tó ṣẹlẹ̀ ẹ nọ ń bẹ̀. ṣe rí bọ́rọ̀ bá ti fẹ́ dàbí ẹni pọ́ fẹ́ lọ́sẹ̀ mọ́ra wọn báyìí hmm. yorùbá alágbàní ń ṣèlú ọmọdé ní í ṣe lé ẹni àwọn àgbààgbà abẹ ní ọwà á dìde tọ́ba ti pọ́ ń rújú wọ́n wàá fẹnu kóra wọn wọ́n sọ bí ìlú ó ṣe bí ó ṣe rí lọ́jọ́ ọ̀la táwa bá wá fẹ̀yìntì tá a láàní sọ̀rọ̀ ọ̀hún tàbí jíjọ ọ̀hún lásìkò tó yẹ ká jà á tá a bá ń sá fún un tó yẹ ká ṣe ẹ àwọn ọmọ wa ní òfòrí lẹ́yìn wọ̀ọ̀la mm, mm, mm. ẹ dákun ìgbìnrin ọ̀tẹ̀ ni mò ń bọ̀ bá a ṣe ń pàkan nìkan mà tó ń rú ah, ah, ah, kí ló á dé tá a ní ká dèkuru ọ̀ràn kan tán láwo tá a wá bẹ̀rẹ̀ sí ní gbawọ́ rẹ̀ sínú àwo kí ló dé tá kan lẹ̀ tí kan sì tó ń lọ àkànjí àbíbò ni àṣẹ pé wọ́n mà tún ti gbé tuntun wọ̀lú ọ̀rọ̀ rẹ̀ ọmọ yìí a mọ̀ kí ló fa ká mọ̀ fẹ̀jẹ̀ wẹ́rí. ìyá wa ẹ wò ó ọ̀rọ̀ àkànjí la bá wa torí bí ṣe ń pa kúkúrú ní pa gúngùn bó ṣe ń pa ọkùnrin ní pa obìnrin gbogbo aráàlú ló ti fẹ́ pa tán nígbà tá a sì lọ tá a bọ̀ tá a lọ ṣèwádìí ó dé oyé wa pé èyí la lè wá bá tẹ́lẹ̀ bá wa pẹ̀tù sínú tẹ́lẹ̀ bá wa rọ̀ lọ́kàn tí ó fi dáwọ́ ogun eyín ò ló mú wa wá sọ̀rọ̀ yín o. lẹ fi gbéra láti wá bá mi àbí. kó jáwọ́ ogun tálẹ̀ tó sọ bá ń fún pé mo lè bẹ́ẹ̀ wọn ò ní bí ọmọ mi ni wọn pàṣẹ fún ni tó pọ ọmọ aláṣẹ ni mi. n tó mú àwa gan ni. èyí ti wá rí tí lára fi dọ̀tà bẹ kí ni o tó ṣe fún gan àmọ́ o bẹ́rù bá kọlẹ̀ tó kòkè ó níbi àgbè sí èmi ọmọ bí ń ṣe ṣe àbí àádọ́yọjú bẹ́ẹ̀ ni o hmm. a lọ sọ̀rọ̀ ọmọ mi ni àmọ́ àádọ́yọjú bẹ́ẹ̀ hmm. ẹja mọ́rún mẹ́ta lónìí. ìyá hmm? ẹja ṣe náà ti ń bọ̀. Ah, mm, èmi ò fẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe èyí àgbà nìyẹn ah, àti jẹjẹ ní ti ń yàgbẹ́ àbí àti jẹjẹ ni ò ti rí gbẹ̀yà ṣàìsàn kan ni méjèèjì ni odidi ọ̀sẹ̀ ká tó fún yín ẹ wo ẹ̀rún ó ti wọ̀lú ìlú ó ti run. Mm, ah. mm. ẹ fọkàn yín balẹ̀ títí ọjọ́ mẹ́ta lónìí á lọ ọjọ́ mẹ́ta ńkọ́ ìyún náà pẹ̀jù ṣùgbọ́n ká má sàsùn forí lóṣù kan eh. kò torí kọ̀sẹ́ni tó mọ ẹni tí ọkàn. ẹ eh, wá lọ rèé fọkàn yín balẹ̀ ẹ má káyé òkè mọ́ ẹ fọkàn yín balẹ̀ mi ò bá sọ̀rọ̀ ọmọ mi ni kí lẹ́yìn tá à ń lọ́rọ́ lọ́rùn báyìí. ṣùgbọ́n gbogbo ń tẹ́ ẹ tọrọ oṣù mẹ́ta ọ̀run mẹ́ta ọjọ́ mẹ́ta rọ́yìn ṣe wá jẹ́ mẹ́ta mẹ́ta. Hmm, ayé ní sọ̀rọ̀. Ah. olóyè. Ah. ó yẹ kéèyàn ti wá gbé náà sínú rò látàárọ̀. Eh? Ìgbà mi kí ni? Ọkú ọ, ọkú ọ, ará mi àmọ̀ pé ọkú sí wọ́n kú ọ, ọkú ọ, ọkú sí wọ́n ah, mo ti já pápá kú mi sọ̀rọ̀ bẹ̀ èmi ni wọ́n pa gbogbo yín tán ha ha. lóògùn ọ̀fẹ́ o. gbàdúrà ńlá yìí o ẹgbẹ́ gbàdúrà ńlá yìí ikú gbàdúrà ńlá yìí o ẹgbẹ́ gbàdúrà ńlá yìí ẹgbẹ́ gbàdúrà ńlá yìí o ikú bẹ́ẹ̀ wọ́n yà yìí ẹjọ́. àkànjí yóò dáa fún ọ. àṣẹ o. ó ṣoríire ayé tẹ́sí ò jẹ ìròdú rẹ̀ ó jẹ́ ìtọ́jú yìí ń lọ ọmọ ẹ̀kún ọmọ ọlá ọmọ àtẹ̀kìtì ẹ̀fọn wà ṣòro tó lọ́yọ̀ọ́ dùn òun ò relé mọ́ ọmọ ẹbí burú bàbá ọba ọmọ ewé kan ṣoṣo ni mo pè lógùn ro lé ìgbèwé ló jẹ́ mi lójú ọ̀nà ọmọ mọ̀ ọ́ ṣe kò wá nítorí rẹ̀ bàjẹ́ o n ti ń bàjẹ́ lọ báyìí o àwọn olóyè tó rí pẹ̀lú mi wọ́n wá bẹ̀ ọ́ ni o wọ́n sì ní kémi náà bẹ̀ ọ́ kí wọn náà sì gbẹ́bẹ̀ kó fi yèdè nú kó fi yèdè gbogbo ara hmm. ìlú ti ń bàjẹ́ olóko ò lè roko olódò ò lè rodò mo parọ́ ni bẹ́ẹ̀ ni bàbá ṣe ń gbẹ́ ẹ́ dé o lọ́hùn-ún lámọ̀ gbá ẹgbàá wá o lódì kejì ọjọ́ òwò gangan gangan la ṣe yín wò dá ọjọ́ òwò gangan la wá fẹsẹ̀ sinmi ogun ìgbà òwò gan la gbàgbé ọ̀tẹ̀ mo fi òṣòkè bẹ́ o mo fẹ́ lẹ́dà ìyá rẹ̀ mo fi bẹ́ o mo wá fi àjọṣepọ̀ tí ń bẹ láàrin èmi àti bàbá rẹ̀ mo fi bẹ́ ọ kò jáwọ́ kò mọ́ bínú kò fi ìdí gbogbo ara dákun. ẹ ṣeun ìyá ẹ ní dààmú ẹ ní sọ̀rọ̀ tán èmi náà fẹ́ ṣàfikún ráńpẹ́ abẹ́ ẹ̀ gbọ́ mm. Àkànjí ó jẹ́ èbùrẹ́ ni o èbùrẹ́ tí wọ́n pè láwo olùgbẹ́bẹ̀ ó yẹ kí wọnú ò jẹ́ lásìkò yìí wo téèyàn bá dìde nù ẹ̀ẹ́dẹ́ rẹ̀ láwa gbangba gbangba tá a lọ́rọ̀ ìlú yìí bí ṣe ń lọ yìí ò yé a mọ́ tá a bá lọ bẹ́ẹ̀ nìkan lé wípé ká pẹ́ tù sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ó yẹ ká mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ni à ń pè ní atúnlùṣe kí èyí mẹ́ni àwa bá gan èyún ìwọ gangan fúnra rẹ̀. mo fẹ́ kọ́ sọ̀rọ̀ inú àlátájábálá inú ajá nígbè ilẹ̀ bàbá ẹni ẹnìkan ìpé tù ìlú bàbá tiẹ̀ náà ni kí ni dùnú ẹni lórí wípé n ò ní gbà wo dánwó oko nílùú bá kẹyọ kan bọ́ bá tán ọ́ tán náà nù. No nǹkan burúkú ni ẹ. ìdí nù o tó lóye àtẹ̀mí fi gbéra láti lọ bá ìmọ̀ mọ́ pé ẹyẹ wá sí kẹta wa gẹ́gẹ́ bí omi àgbánùlù. mo sì fẹ́ kọ́ mọ̀ pé àgbà kíkan ni jù báyìí lọ hmm. láti ìgbà bàbá rẹ ti sílẹ̀ búra bí aṣọ ìwọ náà làgbà kan hmm. àbí ah, ah. ìlú tí wọ́n fi bàbá rẹ sọlẹ̀ sí tó jẹ́ pé bẹ́ẹ̀ náà wọ́n fún ní tiẹ̀ náà sọlẹ̀ sí tó wá yẹ kí irú ìlú bẹ́ẹ̀ kó bàjẹ́ ń ṣojú rẹ̀ pàápàá jùlọ kó jẹ́ pé bíbàjẹ́ rẹ̀ àtọwọ́ rẹ̀ ni ó ti wá àgàjì ò bá fọwọ́ wọ́nù kó o jòkó rẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀. ọlá yín làwọn ìlú fẹ́ jẹ báyìí o káàrí ọlá ni wọ́n fẹ́ jẹ o káàrí bàtà náà ni máa mú dùn sá. bí n bá mímọ kọ̀ gbogbo ni mo fi tìyín sí. lórí ah. ọ̀rọ̀ yìí rò bẹ́ni <laughs> onílù rẹ̀ sì ń bẹ nísàlẹ̀ odò. bẹ́ẹ̀ni. ẹ̀yin náà ló nílù tí ń bẹ nísàlẹ̀ odò lọ́dọ̀ tèmi hmm. ṣùgbọ́n o àfi kábẹ̀ni kú torí wípé bàbá mi sọ ìtàn kan fún mi ìtàn náà sì lágbára pọ̀. bárà ilé ọba bá ní í ṣe o ká sì mọ bára àdúgbò sọ̀rẹ́ kájọ mọ pàmọ́ra pọ̀. ọ̀dẹ alápámọ́ sí ilé ẹ̀ àfikọ́ mọ́rún tàdé gan. ẹ ǹlẹ́ bàbá o abẹ́ ǹlẹ́. ẹ ẹ jẹ́ o bẹ́ẹ̀ ni bàbá. ẹ wò wà mí láàrin ìlú yẹ kí mi. Ah. Ah ẹ kí ló kọ tiẹ. àríkẹ́ ló kọ mi bàbá. àríkẹ́. bẹ́ẹ̀ni. ẹ ẹ ta ìyá rẹ lẹ. à ọmọ àṣàbí ni. ọmọ àṣàbí. bẹ́ẹ̀ni bàbá. àṣàbí olóòṣà. bẹ́ẹ̀ni. Ah, ọmọ àjànàkú òní yàrá ọmọ tẹyà bá bí ẹyá náà yọjọ kárí. bẹ́ẹ̀ni bàbá. ìwọ ń kọ́ kí ló kọ rẹ. bàbá àṣàbí lèmi ń jẹ èmi ni ó kọ ìyá rẹ lájọ ń dúró kọ papọ̀ mi àti ìyá rẹ. Ah, àṣàbí ni ọ àwọn wọn lọ́mọ òní bá pèlè ìyá rẹ̀ kọ́kọ́ sasọ́ra <laughs> ẹ̀ kárí ẹ wà gbó ẹ tọ̀ ẹ dàgbà nǹkan ò ní í ṣe yín ẹ kí ìyá yín bí ẹ bá délé o. ewé ẹ jẹ bàbá o. àìsàn náà jẹ. ẹ mọ̀ pé o àìsàn jẹ́ o oníkàtí máa bá ẹ̀gbọ́n náà ń kọ rárá jàre. adúgbẹ́ kí lọ ajá mọ́ ní tá a fẹ́ ẹ ti ọ̀fẹ́ wa kí lọ ajá mọ́. ẹ lẹ́ o kí ló dé tẹ̀ ń fi ìyá jà wọ́n ewé nígbà tẹ̀ ń fi ìyá jẹwé tẹ̀ ń jáwé tẹ̀ ń jáwé tẹ̀ ń jáwé sáàmù yìí pé ẹ̀kàn fẹ́ bá àwọn ewé yìí ẹ̀kàn fẹ́ fi ṣòfò ni. torí pé gbogbo ewé tẹ̀ ń jà yìí kò wúlò fún yín ẹni tó wé ti ń soje sáàmù yìí pé oje tẹ̀ ń wòun ẹ̀jẹ̀ ewé nu kí ló dé tẹ̀ ń bẹ ewé nu jẹ́. ẹ dákun ọmọ àbẹ̀ ní kọ́ yìí ni. Ah, ah. <laughs> àwa náà ni. ṣé wọ́n rán ọ sí mi ni tó o sì mọ̀ ní ìlú yìí èmi ọ̀dárí ológbòso ogun làyà panibọ́dí panibọ́ fún alágogo lékuléku abẹ́yìn àrò gélèmọ̀ gélèmọ̀ àgbẹ̀ ìtẹ́nlẹ̀ akọ ajá aborí koko èmi ẹ̀kan àbí kàkà láyà ó ti ń fi mí ṣe. ẹ gbìyànjú ẹ gbìyànjú ẹ kó àkọ́rí ṣé ẹ rí gẹ́gẹ́ tẹ̀ ń wòye àwọn oògùn gbogbo ń tẹ̀ ń àwa kò sí bẹ́ẹ̀ ṣe lè lóko lè jẹ́. sórí ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu ẹnu fọ̀rọ̀ yálà ya yálà yálà fọ̀rọ̀ yálà ya bàbá bàbá tó bí yálà ya kò gbọdọ̀ sọrú ẹ̀. èmi ni o ẹ̀gbọ́n mi ní oògùn tiẹ̀ lọ́tọ̀ èmi gẹ́gẹ́ tí mo gbé kùn ọ̀dà tó bá wá dàbí ìpẹ́ yìí rò pé ẹnu oògùn àdídáwé tó bá lẹ́pẹ́ yìí rò pé ẹnu oògùn ẹgbẹ́ rẹ gbọ́ ọ̀dẹ́rú olóńgbò tó bá yẹ gbàyìí mọ̀ pé ẹdógún ẹdógún ò lára mi. bí ṣe é dìjà náà rẹ o bí ṣe é dìjà. ẹ̀yin bá sún sẹ́yìn bí ṣe dìjà náà rè o bí ṣe dìjà kájọ para àgbára ń para àgbẹ̀sà lóko bí ṣe dìjà náà rè o. àní ẹgbẹ́ ògùn wò. kẹ́mi ọdún wò. bẹ́ẹ̀ni. ọ̀dà èmi ọ̀wà ní dógùn o hmm. n wá fi ọ́ paroko ránṣẹ́ sí ìyá rẹ ni bẹ́ẹ̀ ni ìwò ní sọ ní nǹkan kan eh, àwọn bàbá wa mọ́nímọ́ní abábá wa mọ̀nyànmọ̀nyàn wọ́n ní bí aṣẹ́ bá mu mi aṣẹ́ a máa jò bí gèrè ń bá mú mi ìgèrè àpọ̀. àmọ́ wí bẹ́ẹ̀. àti gé àtọ̀pẹ̀lẹ́ sunsun tú aṣọ rẹ̀ lẹ̀ fún àtàpá àtẹsẹ̀ tálábà ń fi wọnú gbà àtẹlẹ àtẹsẹ̀ ìkẹlẹ̀mbẹ́ fi bọ̀ gírì mi ò ní í ṣe nǹkan kan fún ọ wọ́n sá jìṣẹ́ fún ìyá rẹ̀ bí bọ́ ọba délé. Ah! ẹ dákun lórí ọlọ́run ṣé ṣé ń tọ́ wí lẹ́ẹ̀kan tí wàá di gbogbo òyìn ṣé ìbéèrè àbọ̀ ìdìjà ṣé bí wọ́n kàn ń sọ̀rọ̀ lẹ́yìn. bí ṣe é dìjà náà. bàbá bàbá jíjáwé bàbá jíjáwé. Ah, ọ mo dáràn a ah, ò rí òsè lọ́wọ́ mo dáràn bàbá jíjáwé bàbá jíjáwé a ah, mo kú mo dáràn mo ṣe lè sọ. ọ̀darí ológbò ọ̀darí ológbò ṣoògùn làyà kí ló dé èyí ti ṣe kí lọ àbúrò mi ìbá ṣe fún ọ tó fi wò sùsùn tó sódà báyìí ṣebí wọ́n lẹ́nìkan mọ ọkọ̀ alájà kó pàjẹ́ ẹ̀jẹ̀ ni ó sámọ̀ pàbúrò mi ni ilé ẹ̀sẹ̀ wo ni ìbá àsì ọ́ tó fi wá lè jáwé oríjì kan bá ń forí jìn. àṣàbí àwọn bàbá wa mọ́nimọ́ni àwọn bàbá wa mọ̀ ọ̀yàn mọ̀ ọ̀yàn wọ́n bọ́ méjì ọ̀bá mẹ́wẹ́ lẹ́wẹ́ mhm. tí ó mọ̀wé lówè á já ewé á fi sọ́wọ́ ọ̀tún á já òwè á fi sọ́wọ́ òsì á wà á kọ́ ṣùgbọ́n àní ìfilé lọ́kọ́ mẹ́wẹ́ ni kò sì mọ̀wé lówè mo wá já mo fi hàn ṣùgbọ́n kò lè lọ ọjà ò fi hàn. mo fi hàn nítorí pé ọ̀rọ̀ tí ẹnu fọ̀rọ̀ yálàyà yálàyàlà tó ń fọ̀rọ̀ yálà pọ̀nrímọ́pọ̀pọ̀ bàbá ńlá kú rẹ̀ tí ó gbà ọ̀sọ̀ ṣe mí. wèrè wo ló ti hà wèrè wo tí ó kú lóòjọ́ ló ti hà wèrè wo tí ò ní délé pé ló ti hà wèrè wo tó fẹ́ kú já bájá tí ekú tó tògbóró ló ti hà tó sì hà kọ́ pẹ̀jẹ̀. ẹ gbà mí ọ̀darí ológun. mọ̀já yé oje. wájú mi náà ló ti ń lé fùrù kọ̀kọ̀ ló ti ń bú fùrọ̀ yálàyà fúnra yálà ìyá mi lọmọ ń bù ún ọmọ ń sà bí ẹnu bí ẹnu mọ̀ ń ta sọ ọ̀hún. àbẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ wọ́n ní sẹ́pẹ́ aláwọ̀lú ni wọ́n ní arìnrìn òye wọ́jà torí pẹ́lẹ́ da tèmi lọ́dá mi hmm. tẹ́lú tọmọ ní máa ń ronú ilé àtẹ̀wé àtàgbà wọn á máa yọ̀ mọ́ yọ̀ njọ́ tí kú bá wọ̀lú jìnnìjìnnì ó yẹ kí jìnnìjìnnì ó mú ọ náà tẹ́lẹ̀. èmi àṣàbí òdi ara rẹ sọ ọmọ bá dún ẹlẹ́kọ̀ọ́rọ́ jìnnìjìnnì ti wọ́ ìwọ́ ah, ẹ gbà mí ah. ẹ̀ẹ́ eh, eh, dákúndúró náà tọ̀hún epo ni kápẹ́ ni àbá ìrora ní tí wọ́n gán mọ̀ wípé mo délé mo bọ́ oògùn mo tún jogún oògùn mo tún jogún oògùn èmi ní tí a mú èmi náà mò ń fẹ́ òun fẹ́ bá sọ̀rọ̀ òun èmi o ti ṣe tẹ́ torí mi wò pé bẹ́ẹ̀ gún bá tiẹ̀ ṣe bí bọ́bá ṣe ló yẹ kó fọwọ́ gbalẹ̀ jí ni ọ̀wá tuntun tó wá déwájú rẹ̀ náà o tún wá múra kankankan. bàbá ah. rí bẹ́ẹ̀ jẹ̀bù rẹ̀ àwọn olùgbẹ́bẹ̀ bí awo bá bẹ awo àwọn olùgbẹ́bẹ̀ ni ṣùgbọ́n bàbá wa sọ̀rọ̀ wọn pòwe wọn lọ́mọ àtinú sọ̀rọ̀ ọlọ́mọ àtòbò jẹ̀dọ̀ wọn ni wọn má kàlà ìjó wọn kàlà ìjó wọ́n ní wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rù wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ̀rù wọ́n ní wọ́n gbọ́ mẹ̀ǹkùlé wọlé wọ́n gbọ́ mẹ̀ǹkùlé wọlé wọ́n gbọ́ mẹ̀ǹkùlé wọlé tán wọ́n ṣẹ́ lápá wọ́n ṣẹ́ lẹ́sẹ̀ wọ́n ṣẹ́ ń bọ̀ wọ́n yẹ kó o di ṣẹ́ lápá ṣẹ́ lẹ́sẹ̀. ọ̀sẹ̀ lápá ọ̀sẹ̀ lẹ́sẹ̀ ah. Ah, ọ̀rọ̀ rẹ ti wá yé mi báyìí dúnà tá ń kọ́ ń dídọ̀ ọwọ́ gan-an tó tẹ̀ fi ń ṣe bí ẹni ó tá a lọ kọ́ ọ ní kíkà ẹsẹ̀ tó fi rọ̀pá wo ni ọ́ ah, wọ́n ògún náírà dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ tó bá lòun ọ̀darí somi ó ṣe tá àti kígbe oró rọ̀rọ̀ alákejì wo mi dáadáa ọjọ́ mọ̀tẹ́sùn á erin mọ́ nìyí èmi èmi ló ń bá lérí. ẹ jẹ ẹ jẹ lérí bá jẹ fi fi hàn ọ. fi hàn mí. kò lè rí mi dáadáa kó o dá mi mọ. ta ni ọmọ tí rí ọmọ mọ̀ ọ́ dáadáa ló di ndi báyìí. ọ̀dà wọn bá lákìsẹ ló bí arúgbó arúgbó ló bí akíṣe òòṣà lọ́gbọ́n máa kí ṣe mọ́yìn bọ́ mhm. èpè ní sọmọ bíbí wọ́n lu àwọn ìjẹ̀bú mhm. wọ́n ń bọ́rùn mi là á sọ̀tẹ̀ wọ́n ń bá a sọ̀tà ọ̀rùn mi là á pa ọ̀fọ̀ kẹrìn ránṣẹ́ sí hàn akíṣe náà ló bí èpè ní sọmọ bíbí wọn ń lọ àwọn ìjẹ̀bú ńjọ tí ń bọ́rùmí làásọ tẹ̀ tàbí tí ń bọ́rùmí làásọ tọ́mọ ìlà pa ọfọkànlẹ̀ rẹ̀ ń ṣe sí ẹ̀ akíṣe tó bá rúdu arúdú bí akíṣe òṣàrò tó bọ̀ bá akíṣe mọ́ yìnbọn wọn ní sàkàtúntẹ̀ rí báyìí ní sọmọ bíbí wọn. kí ni ìtumọ̀ èyí kí lọ fẹ́ dára. nínú àwọn ègbò wọn bá mi làásọ tẹ̀ wọn bá sọ̀rọ̀ ọdún làkó pa kókó. Ah! pa kókó ẹ gbà mí. pa ah! ẹ kò dára. bóyá tí mò ń ṣe tẹ́lẹ̀ èmi yọ. ọ̀darí ológbò hmm? ọ̀pá. ìpa ó kú mi. ọ̀pá àbúrò mi. àló kú. yé yé yé yé yé. Ah. mo rán ẹni kẹ́kọ̀ọ́ lọ rèé bá mi rà wú ẹ tú ni ìwé ẹsìn mo ní kọ́ lọ rèé rà wá fèmí. lóòótọ́ ẹ̀ṣẹ̀ kan tìjà ẹ̀ṣẹ̀ kan tẹ̀rín ẹ̀ṣẹ̀ kan tológun ọ̀dà ní olóhùn kò dùn bàbá kí ọ̀sẹ̀nu gọ̀ǹgọ̀ jẹbẹ̀ oògùn tí mo gbẹ́nu ókè fún. mo wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ o sì tún mú ọ pa. mo rán iṣẹ́ kọ́ lọ rà. lójú mi náà lójú mi náà. sọ̀rọ̀ kúrò èrí ìwé ẹ̀sìn rà kíá tẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ ra ìwé ẹ̀sìn olúwo ó dòdì ọ̀run mo rán kọ́ lọ rà. ọ̀darí ológbò èmi mú ọwọ́ ẹ̀rọ wá fún ọ ìwọ lùlù kólekóle fún mi ọgbẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́ ah, ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ sọ̀rọ̀ ètò ṣe yìí àṣemọ ló ṣe ni mo sọ bẹ́ẹ̀ fún ọ èyí jẹ́ mọ̀ pé késekése ní dá láàrin ayé igi ní dá láàrin ọgbà ó ti rẹ odidi ìmọ̀dẹ̀ kan báyìí o ó di dandan kí ni mo sọ ọ́ ríran wọ́n ní kékeré ẹlẹ́ni tẹnu sóso ìsóso ẹ̀rẹ̀ ń bẹ́sẹ̀ ẹlẹ́jẹ̀ kì í jẹ́ kọ́mọdé lóko òdi àgbọn àtifá fún ọ̀run làǹgbà tí o sọ ilé oṣù oko àgẹ́ ilé àgbọn bá a sọ ọ̀run lànà ìwé sọ wọ́n ní kékeré ìwé sọ ta wọ́n ní kékeré ẹlẹ́yẹ ọgbọ́dọ̀ jẹ́ ìgbé àgbẹ̀lẹ́yẹ ọgbọ́dọ̀ jẹ́ àjẹ́ ọ̀bàlẹ́ ògbó ẹlẹ́yẹ kò ní gbà sórí ìdí ọ̀darí ológbò èmi ò jọ mọ̀ pé gbé rẹ ti fẹnu kan yọ̀ báyìí o ti ṣe tá a ti ẹ̀kọ́ náà rẹ ti fẹnu kan yọ o ti ń gbìyànjú àti rè wálé àṣà sórí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ rẹ o ti bọ́ pọ̀ lọ gòkè odò. ara kú yá ọ ọjà ìjà lọ dà. wá ẹ wá gbé àfi àfi ọyọ ẹgbẹ ẹgbẹ wẹ àgbàlá mi ẹgbẹ ẹgbẹ ẹgbẹ wẹ àgbàlá ẹgbẹ. Ah, Àbẹ̀ní wa torí ẹ̀mí kan ṣoṣo ó pa bàbá mi ó tún lé ní mẹ́ràn lọ sọ́run bí èèbá wa sọ láyín èmi ti gbèkúrú jẹ́ lọ́wọ́ ẹ̀bọ̀ra tán bàbá olóyè. Ah. kábẹ̀dì kú. àfi kábẹ̀dì kú ń pa àbẹ̀ní. fọkàn rẹ balẹ̀ bọ́bá jẹ́ pé ohun tó o fẹ́ náà nu kò sí ohun tó o béèrè fún tèmi ò ní dúró tì ọ́ o. Hmm? torí bàbá rẹ̀ ṣe èèyàn àlámú bàbá rẹ̀ ṣe èèyàn ọmọ ẹkùn gbogbo tó o bá fẹ́ ìṣó lójú ogun àlẹ́ mi ti wà lẹ́yìn rẹ o ìṣó lójú ogun ṣe sùúrù gbogbo tó o bá fẹ́ wọn ó ṣe pẹ̀lú rẹ ọmọ oníkòyí gbéra ní òdìdí ogun tó lọ àrọ̀ ni òwálé oníkòyí ò mi ogun. ìfà tí ìyá ní ẹ lọ rèé gbàṣẹ ti gba gbogbo ẹ torí a gbọ́dọ̀ dira ni o. pàgọ́ náà yóò gbé olórí burúkú yàtọ̀ fi yín sí àyíra. ká dáa fún ọkùnrin tó yún. ìyá tiwa ló ń pèrò lórí burúkú. Ah, ah, ah, ó jẹ inú rẹ lọ. àsìkò tí ó wà fún ọ tàbí. gbẹ́nu sọ ọtí ẹ̀ bàjẹ́ ṣé olóòrùn mi náà má sọ̀rọ̀ mi tí wọ́n bá ẹgbẹ́ ẹ sọ̀rọ̀. ó mọ̀ gan o. táǹkù yóò fọ́ tó ní tọ́bi òṣòro èmi ọ̀gbẹ́ yìí olórí burúkú yìí lẹ́jọ́ lóògùn ọ̀fẹ́ wọn. kátó kóyún sí àyín ni mo bá lẹ́jọ́. Ah, ajá kò dá nǹkan kan mọ̀. ilẹ̀ àti àkókò tó ṣe dé tí ó wúlò àti àkókò tó ṣe dé tí ó wúlò àṣẹ tiẹ̀ àsìkò alájọ bá lọ sóde wa tó òru rè tọ́lọ̀ sábà lọ sóde wa tó ọjà tí ẹ̀rọ bá yóò bá ní sèdí nínú ọkọ̀ àṣọ àkùrà tí tó tó ní bá nínú ayò ayò láyò wọ̀ rẹ̀ ilá ilá ilá ilá ilá ilá ilá ilá ìwọ wá fún ìgbàgbọ́ rẹ wílẹ̀ ìwọ ilẹ̀ torí jíjí tí bàjẹ́ nígbà bàbá gbẹ̀rin nígbà níbi tó ti fẹ́ ilẹ̀ yí kẹ́kẹ́kẹ́ jíjí tí bàjẹ́ nígbà bàbá gbẹ̀rin fún lápàtà níbi tó ti fẹ́ lu ọ torí gbẹ̀rin tí fẹ́ ilẹ̀ yí ọmọ fẹ́ ilẹ̀ yí kẹ́kẹ́kẹ́ wọ́n ti gbẹ̀ fọ̀ tí ìwọ lu ọ ọmọ fún ọ lu ọ gbẹ̀dọ̀gbà torí ní ojú ẹ̀kúrẹ́ alámọ̀ká àjàrọ̀ká ewì àgbọ̀rọ̀ká kàkàkọ́mọ̀ kálílẹ̀lẹ̀ kàkàkà ọ̀rọ̀ kíkà sílẹ̀ kàkàkà ní kábẹ́láyà wà wà ní ọ mọdọ́rọ̀ kí n kà ọ́ láyà ni. màá mọ mọ ah, ọmọ mọ bọ́lá ọjọ́ bá wọ́n tún lè wá gbọ́ wọ́n dùn. mo ní ọ̀bà àwọn wà mí ẹni bọ́ tó kú ọbí ni ojú ọba sọ̀rọ̀. ọmọ ọ̀darí ọlọ́kùnrin. ọkùnrin ló ń ké sí wuli. ẹ gbà mí. èmi lọ wá bá lé tó o sì mọ̀ mí ẹ gbà ṣé ó sì lọ́rùn kọ́ ọtí lẹ́kọ̀ọ́ awákúroko ikú tó yẹ kó kú jọ ní ìtọ́ ọkọ̀ tó náà ní kú oní ìlú kú o. ẹ̀mí mm. mm. ah, ah, tí n ti ń wọ ọtọ́ lọ́dún rẹ̀ wá mú ọwá tó fi ọ́nẹ́ lọ́gàlá báyìí ah, ẹni tó kaba fẹnusọ ẹni ọ̀ka ní ikú. oní ìlú. ọ̀yẹ̀kú ti yẹkú lórí mi. wọ́n gbà kú bolẹ̀ ọ̀yẹ̀kú yẹkú lórí mi. ayé bẹ̀rẹ̀ yìí kí <laughs>

ọjọ́ tó dára wọ ikú kì í pọlọ ikú kì í palẹ̀ ikú olè tètè tó palẹ̀ kò sí ọyọ kú ọyọ kú ọyọ kú ọyọ kú ọyọ kú ọyọ kú ọyọ kú bọ́ bọ́ múlẹ̀ ọyọ kú bọ́ bọ́ múlẹ̀ yẹ o ọyọ kú bọ́ bọ́ múlẹ̀. àgbẹ̀dọ̀ etí wọn gbọ́dọ̀ rí lọsí yìí. ìyá sì ò sí. ìyá sì ò sí. mo dáre o abájọ àìdíje ọmọ ẹranko gíngí àṣàwọn àjẹ ń bẹ lẹ́yìn kí fún ìlọsẹ wa bá mi. Ah, ah, ah, ọtí tó lọ́wọ́. ẹ má sọdọ̀ tó ń dà mí. ẹjọ́ lè pàjá. ẹ má sọdọ̀ tó ń. ẹ wọ. ọgọ́rùn-ún ló ń bá kò lè pàgbà. yẹ́ẹ̀ ìgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó bẹ̀rẹ̀ pọ̀. ayé o àdé fọ́ọ̀rù mi. yóò gbọ́dọ̀ bẹ́ẹ̀ni ó lẹ̀ yóò ẹgbẹ́ ẹ̀yẹ sọ ẹ̀wọ̀ bẹ́ẹ̀ni ó lẹ̀ yìí ẹ̀kú bẹ́ẹ̀ni ó lẹ̀ yóò ẹgbẹ́ bẹ́ẹ̀ni ó lẹ̀ yìí ẹ̀kú bẹ́ẹ̀ni ó lẹ̀ yóò ẹgbẹ́ bẹ́ẹ̀ni ó lẹ̀ yìí ẹ̀kú.